محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس والسبعين وأربعمائة وأن عمرو بن الحارث أخي جويرية بنت الحارث أم المؤمنين رضي الله عنهما قال ما ترك رسول الله صلى الله عليه وآله وسلم عند موته دينارا ولا درهما ولا عبدا ولا أما ولا شيئا إلا بغلته البيضاء التي كان يركبها وسلاحه وأرضا جعلها لابن السبيل صدقة رواه الإمام البخاري وعن خباب بن وعن خباب بن ابن الأرد رضي الله عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وآله وسلم نلتمس وجه الله تعالى فوقع أجرنا على الله فمنا من مات ولم يأكل من أجره شيئا منهم مصعب بن عمير رضي الله عنه قتل يوم أحد وترك نمرة فقلنا إذا غطينا بها رأسه بدت رجلاه وإذا غطينا بها رجليه بدا رأسه فأمرنا رسول الله صلى الله عليه وآله وسلم أن نغطي رأسه ونجعل على رجليه شيئا من الإذخر ومنا من أين عدله ثمرته وهو يهدبها متفق عليه وعن سهل بن سعد الساعدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء رواه الترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله تعالى وما والاه وعالما ومتعلما رواه الإمام الترمذي وقال حديث حسن أو يقوى وين أو نواه lábẹ́ kárí ayé sá kìí sì ṣe nǹkan kan ló fà táwọn ẹgbàá wa wọ̀nyí fi wá lórí ìráyé sá bí ìbá ṣe nǹkan tí àwọn àdéhìí gangan tẹpẹlẹ mọ́ fún wa nípa pélé ayé òjá máa ń kankan kìí ṣe ẹrù kan bàbàrà òun náà lẹrù ilé ayé eléyìí tó lè pè fún pé ká sọ̀rọ̀ alẹ̀ fún ìgbà tó sì jẹ́ pé títàn jẹ òun náà nílé ayé máa tàyàn jẹ ìmúnisìn òun náà nílé ayé máa múyàn sìn tí olú ẹlẹ́dàá wá sì ti pa anabi Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ pẹ̀lú pé kó máa ṣe ìrántí nítorí pé ìrántí yóò máa ṣe àwọn olùgbàgbọ́ òdodo láǹfààní tadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin ìlú fà ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yọ̀kan àríkpá nàbí sallallahu alayhi wa sallam yóò máa pàkíyèsí wa lórí rẹ̀ gba oríṣiríṣi ọ̀nà tó bá gbọ́ kan tí ò bá yí tún wí gbọ̀nà míì ó ṣeé kó yí ìdí nì tó jẹ́ pé lórí ọ̀rọ̀ oríṣi kan ọ̀pọ̀lọpọ̀ àhàdé òun ló máa ń wá lórí ẹ̀ ẹgbẹ́ wọn alákọ̀ọ́kọ́ lónìí ó wá látọ̀dọ̀ amúr ibn al-harith akhi juwayriya ọjọ́ máa yá fún juwayriya bintu al-harith bàbá wọn kan náà juwayriya bintu al-harith ọjọ́ ìyàwó fanabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ummul mu'minin ajagbe amur ibn al-harith tó gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anna ńlọjọ́ sanabi sallallahu alayhi wa sallam a sì nínú gbígbèsè ayé ti ṣe dà lónìí ike àwọn èèyàn wọn àdààmú púpọ̀ fún àti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó bá ṣe pé ìwọ bá fẹ́yàwó nílé kan ó wá ṣẹlẹ̀ pé àbúrò ìyàwó rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ wọ́n mọ̀ ọ́ ní olùmọ̀ tí máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn yóò ṣòro púpọ̀ káwọn tó máa jókòó níbi tí wọ́n bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nítorí pé ó ṣeéṣe látàrí àṣà àti ìṣe orí dúdú kó wọ́n máa wò pé àwọn kọjá ẹni tí wọ́n máa jókòó níwájú rẹ̀ tó máa wá dá ẹkùn lánà àwọn mí táwọn bá jó lóró wọ́n ní òrò lánàá. wọn á ní kíni lọ́dọ̀ dání wọ́n ń bọ́ sọ̀rọ̀ Allah ìwọ wa ń wo ẹni tí ń bọ́ sọ̀rọ̀ Allah yẹn anabi muhammed, sallallahu alayhi wa sallam wípé kò sí nínú àwọn kàtígórì tó yẹ kó o wa gbogbo bó tilẹ̀ wù kó jẹ́ pé àlàyé ti ń ṣe látàrí pé njókòó jókòó síwájú rẹ̀ láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí bá ń ṣe fún yín nípa qala Allahu qala rasuluhu yóò padà máa fojú di yín ẹ wá ní wà nípò ẹkùn tá a wí ma nítorí pé ẹkùn lànà ọmọ dáa o torí pé látàrí irú eléyìí ọkàn pẹ̀lú òdo kò ní dàn kankan ọjọ́ oríire ọ̀pọ̀ bẹ́ẹ̀ lòdó rẹ̀ náà pọ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah eléyìí túmọ̀ sí wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá àwọn ìyàwó tànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn àṣàkáṣà rádaràdà kò sí lọ́dọ̀ wọn torí ẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń sìn jẹ́ ẹni tí ń jíṣẹ́ ẹni tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ náà fún al-umma torí ẹni tẹ́ bá ń ka àwọn tírà tó ṣàlàyé nípa ìgbésí ayé àwọn sàhábà gẹ́gẹ́ bí al-isti'ab fi ma'rifati as-sahaba ti al ibn abdul barr fi tamyiz as ti al-imam ibn hajar ẹni tí wọ́n mọ̀ sọ pé sàhábà lẹ́yìn tí wọ́n bá ti sàlàyé bó ti jẹ́ sọ̀hábí wọ́n wá sọ yìí pé hadithi ẹ̀yọ̀ kan lọ́gbà wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀nà làdìsí báyìí tọ́rọ̀ bá wà lórí hadithi wọ́n sọ tí ó bá sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n sọ èyí tó bá ládìsí tó pọ̀ wọ́n kàn ní ẹ jẹ́ ká dárúkọ àpèjúwe díẹ̀ fún yín nínú àwọn àhàdí tó gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam kí la wá fẹ́ fàyọ ó kéré púpọ̀ nínú àwọn sàhábà yẹn ọkùnrin wọn àti obìnrin wọn bẹ́ẹ̀ ní máa kà á nínú ìtàgbésí ayé wọn ipò ní àdìsí tó gbà wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo wọn gbogbo wọn iná ni wọn wà ń kókó wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àwọn èèyàn orí bẹ́ẹ̀ ní àwọn àkókò tó dé gbẹ̀yìn àwọn èèyàn wọ́n fira wọn sípò pé ìmà nípa ẹ̀sìn yìí ẹ jẹ́ kí n kọ́ nípa rẹ̀ nítorí pé gbogbo nǹkan tí n bá ti mà láyé èèyàn lè sọ nípa rẹ̀ títí téèyàn ó fi mà nípa rẹ̀ tó o bá ti wá mọ̀ nípa rẹ̀ ìwọ náà ti dọ̀gá nǹkan nù torí àwọn sàhábà ridwanullahi alayhim gbogbo wọn pátá ìlẹ́rìí pé wọ́n kópa nínú kíkẹ́kọ̀ọ́ lẹ́nu anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́mọdé tàgbàlagbà mo ní pé arákòjú Abdullahi bin Abbas radiyallahu anhuma anábì sallallahu alayhi wa sallam kó kò tí ì ju bí ọmọ ọdún mọ́kànlá nǹkan kan lọ. ẹ wá dúró àwọn àhàdé tó ń ara rẹ̀ gbọ́tọ́ gbà wá ẹ wá dúró àwọn àhàdé tó tún gbọ́ lẹ́nu ẹlòmíì nínú àwọn tó jù lọ nínú àwọn sàhábà ẹ wà kan ní ti Madina lọ sí Mẹ́kà wọ́n fẹ́ lọ sí hajj àyè kan wá wà láàrin Mẹ́kà àti Madina nínú àwọn àyè púpọ̀ tó wà àyè yẹn wọ́n ń pè ọba àwọn èèyàn bẹ̀ anábì wọn bí wọn léèrè pé àwọn wo lẹ́yìn wọn á sàlàyé ara wọn àti ibi tí wọn ti wá àwọn náà wàá dojú ìbéèrè pa anábì sallallahu alaihi wasallam pé ta ni wọn náà ó ní Rasulullah kí a tọ́ sọ bẹ́ẹ̀ obìnrin kankan gbé ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sókè ni pé ya Rasulullah alihada hajj ìrìn anábì sallallahu alaihi wasallam sọ́mọ yìí náà ní hajj tá a bá gbé hajj anabi ní naam wàlẹ́kẹ́ ajur bẹ́ẹ̀ ni tẹ́ bá gbèsè hajj ó ní hajj ìwọ tó wá gbèsè hajj ìwọ náà gbẹ̀san sẹ́mi kó ti wà kọ́ lẹ́nu tó náà gba hadith kan wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ìyẹn ni pé gbogbo ààyè tó bá fi lè sílẹ̀ fún sọ̀háàbá láti kọ́ ẹ̀kọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa alayhi wa sallam wọn kì í sáláì lo àǹfààní wọn torí ẹ̀ amúr ibn al-harith radiyallahu anhu ọmọ ẹ̀yà juwairiya tó jẹ́ ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam radiyallahu anha òun ló gbọ́ ọ̀rọ̀ yìí wá ó ní má taraka rasulullahi sallallahu alayhi wa sallam inda mawtihi dinara anabi sallallahu alayhi wa sallam ní ìgbà tó kú kò fi owó wúrà sílẹ̀ owó wúrà ẹyọ kan kò fi sílẹ̀ sáyé wala dirhama bẹ́ẹ̀ ni kò fowó fàdákà kan sílẹ̀ sáyé bí ká sọ pé kò fi náírà kan sílẹ̀ kò sì fi kọ́bọ̀ kan sílẹ̀ kò fi dọ́là kan sílẹ̀ kò sì fi pẹ́ǹsì kan sílẹ̀ kò fi ríyàlì kan sílẹ̀ kò sì fi hálàlà kan sílẹ̀ àwọn owó tiwa tá ń lò láyé lónìí yẹn ni kò fi owó kankan sílẹ̀ sẹ́ni kankan láti jogun wala dirhama wala abda bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi kò fi ẹrú kan sílẹ̀ nítorí pé àti owó wúrà àti owó fàdákà àti ẹrú lọ́kùnrin wala ama àbí ẹrú lóbìnrin gbogbo ẹwó ni wọn wọn máa ń jogun wọn kò sí kankan tá anabi fi sílẹ̀ wala shay'a kò tí ẹ fi nǹkan kan ìlà bàbọ̀lẹ́dẹ̀hó lẹ́yìn wá àyàfi ìbáka rẹ̀ funfun ńlọ́filẹ̀ ànábì ní ìbáka èyí tí máa gùn ìbáka òun náà ní ẹranko tọ́tara ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ jáde ẹ mọ̀ pé nínú òfin ṣẹ̀ríya ọtọ́ka jẹ ẹṣin ẹṣin ọtọ́ ká jẹ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ kọ̀tọ́ ká jẹ pàápàá jùlọ tó bá ti jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lé. ẹṣin wa gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin la kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ la bo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá bí ma kò lè bí kẹ́tẹ́kẹ́tẹ́ pọ́nbélé kò sì lè bí ẹṣin pọ́nbélé yóò bí ẹ̀sìn kẹtẹ ẹ̀sìn kẹtẹ ń ni Yorùbá pè ní kíni ìbáka ìgbà tí ntọ́tọ́ka jẹ tó gun ntí ọ̀tọ́ka jẹ tí àwọn méjèèjì wá bí mata pè ní ìbáka tọ́tọ́ka jẹ báka kọ́tọ́ torófin ṣẹ̀rí àsọ pé ìdajì tẹ́mà alḥàlẹ́ lò ọ̀họ́lẹ̀ bàlḥàrọ́mù. nígbà tí ń tọ́jẹ́ tọ̀ àti ìwọ bá fi lè pàdé ìwọ borí ìdájọ́ ìwọ ẹni ìbákọ́gbà kọ̀tọ́kajẹ́ bí kápẹ́ ẹran kan karamba ní ọ̀sọ̀rọ̀ alẹ̀ ewúrẹ́ ni ó wá sọ̀rọ̀ alẹ̀ fàjà fàjà bá bù tá a bá wo ti jíjẹ wúrẹ́ rẹ̀ tá a jẹ tá a bá wo tájà rẹ̀ tájà rẹ̀ ti borí ewúrẹ́ rẹ̀ idha ijtama'a al-halal wal-haram ghalaba al-haram torí rẹ̀ àgbọ́dọ̀ jẹ irú rẹ̀ ní ìbáka anabi sallallahu alayhi wa sallam ó ní ìbáka kan funfun ó nìkan ló fi sáyé allati kana yarkabuha èyí tó jẹ́ pé ó máa ń gùn wa silahahu àti nǹkan àjà rẹ̀ wà ọ̀rùbán nínú nǹkan àjà rẹ̀ òun náà ni ẹ̀wù ogun pánpán tí àwọn jagunjagun máa ń gbé wọ̀ àbí tí wọ́n máa fi ṣe ìdáàbò lẹ́nu kókun tẹ́lẹ̀ nínú kọ́ kí wọ́n fẹ́ ta ọlọ́fà àbí kí wọ́n fẹ́ sọ ọ ládà àbí kí wọ́n fẹ́ gún ọ lọ́bẹ àbí kí wọ́n fẹ́ sọ ọ lọ́kọ̀ ti gbé pọnpọ́n yẹn lọ́wọ́ ó fi máa dáàbò bora rẹ̀ gbogbo bíi tí ọfà bá ń bá bọ̀ wàá fi tì dànù tó bá kọ́kọ́ ni wàá fi wàá fi pàdé rẹ̀ anabi sallallahu alaihi wasallam kò lẹ́ni tó ṣe é gbé ẹ̀wù ogun rẹ̀ yẹn ó fi dógbò sọ́dọ̀ yahudi kan nítorí àwọn oúnjẹ tànàbí gbà lọ́dọ̀ rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam gbàtànàbí kú àwọn sàhábà sanwó wọn á gba ẹ̀wọ́ ogun yẹn padà eléyìí jẹ́ gbèsè kejì tá a máa ń gbé nínú ogun tá a máa ń gbé nínú dúkìá ìjọba kù gbèsè alákọ̀ọ́kọ́ onímọ̀ anotẹ̀jẹ̀hìd owó tá à ń bùkátà láti sáàyàn ẹni tó kú káfí lọ gbèsè ẹ àpèjúwe ní ìsìn òkú yẹn a lára àrà sọ. So, tó jẹ́ aṣọ funfun tí wọ́n ti ràn nínú àwọn aṣọ tó fi sáyé tá a lè lò nínú owó rẹ̀ láti mówó tá a fi lọ ra sọ̀n ìyẹn ní kókó kan ní kúkẹ́ wá wá mọ́ṣáláṣí nìsín sáàgà bàbá alágbájá kú àmọ́ bóyá nìkan ṣe fisabilillah káfírí fisabilillah báwo nínú owó rẹ̀ ní láti tóró lọ lẹ́tọ̀ọ́ sówó yẹn jù ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù bákan náà ìgbà tí a ti ra aṣọ a ti wẹ̀ ẹni lòun ó gbowó inú owó rẹ̀ láti mú afẹ́ lọ sórí wọn làwọn gbowó inú owó rẹ̀ láti mú àtòrí tẹ́ wọ́n sọ pé ilẹ̀ tẹ́sìn òkú yìí sí rírà lẹ́ẹ̀rà inú owó rẹ̀ láti mú eléyà ni gbèsè alákọ̀ọ́kọ́ tó máa ń gbé nínú dúkìá òkú tó alḥuququ almuta'alliqatu bi'ayni tarika àwọn ìwọ̀ tó ti pọ̀ rọ̀ mọ́ pàápàá gbogbo tó fi sáyé bíi kọjẹkọjẹ gbèsè ó ti wá mú dúkìá rẹ̀ kan ó fi dógò gẹ́gẹ́ bá nàbì sèse yìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àǹjẹ̀ àwọn ọwọ́ á mú aṣọ ogun rẹ̀ ó gbé sọ́dọ̀ ẹni tó ti ránjẹ lọ́dọ̀ rẹ̀ pé kọ́ wà lọ́dọ̀ rẹ̀ kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ pé màá san owó rẹ̀ ìgbà tí mo bá san owó rẹ̀ ńkọ́ màá gba dúkìá tèmi padà ànábì wa kú kò tí ì sanwó yẹn nínú ntẹ kọ́kọ́ ṣe nínú dúkìá ní tó bá kú oníkẹ gba dúkìá rẹ̀ padà kẹ san owó fọlọwọ bàbá yín ó fi ilé rẹ̀ ó fi dúró ó fi gba lóòn so lóònù tí bàbá yín gbà ń àwọn sọ pé ẹgbẹ́ sórí àtẹ ṣé ó lélẹ̀ àbí ò lélẹ̀ ẹni à ó lélẹ̀ o two point five million ni bàbá gbàǹjọ yẹn but for now wọ́n lówó yẹn due to the devaluation of naira ó ti di five point five million èló la jẹ èló wọn kọ́ lẹ̀ èló ló ti lé báyìí three million so bóun láti gbalé yìí padà àfi ká san owó fún olówó ká lè gba léyìí padà torí pé afẹ́ afẹ́ fọ gbogbo dúkìá rẹ̀ má kọ́ má jẹ́ pé nìkan ó wà lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ àmọ́ two point five ni bàbá jẹ ó ti wá di five point five èwo làwọ̀ bá san two point five la san o nítorí pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi tá a bá lọ bá san five point five yẹn àwọn náà ti ran Riba Institute àti ràn lọ́wọ́ bó láti àṣẹ à ń lọ sí negotiation ní pẹ̀lú wọn bàbá tó jẹ owó ìjòkó níta sì rí lákọọ́lẹ̀ ní pé iye tí wọ́n jẹ so bí àfọ à ń fẹ́ èyí tẹ́ ti gbélé o ní owó èlé tó ti gun orí rẹ̀ à ń fẹ́ kẹ́ bá wa fagilé lọ́pọ̀lọpọ̀ yín máa ṣèṣe pàápàá jùlọ tó bá pẹ́ ni tó yáwó ń ti kú wọ́n máa sábà rí ṣe àwọn náà wò pé dípò káwọn lóòzù gbogbo owó yìí òyìnbó wọn táwọn ya náà nù so wọ́n jọ board of management wọn wọ́n jọ sọ wọ́n wọ́n mọ yín wọ́n ṣe gbogbo ẹ̀ ńgbọ̀ bá yá ẹ padà rí ṣe ẹ gbalẹ̀ yẹn padà nínú rẹ̀ náà tún ni pé ẹni tó kú yìí ó jẹ Allahu ní gbèsè ẹ bá san nínú àdìsá nabi sallallahu alayhi wa sallam ó ní ó kò lò ó. fadayinu Allahi ahaqqu an yuqda ẹ̀san gbèsè sí Allah ńlọ́yẹ kẹ́ ẹ̀san jù ẹ̀san gbèsè sí Allah lọ́yẹ kẹ́ ẹ̀san jù torí ẹ̀ Allah ẹ mú nínú owó rẹ lọ́ba ṣe hajj yẹn nọmba tù nù tó gbogbo owó tán jẹ tán nù ọ̀rọ̀ àjogún ẹ̀kọ́ gberun jogún bàbá ti jẹ nǹkan eléyìí jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì so irú rẹ ní ewu ogun tí anabi sallallahu alaihi tó fi dógò sọ́dọ̀ yahudi àmọ́ tó ṣe pé anabi ọgbà padà torí kò rí gbèsè yẹn san tó fi kú sallallahu ọmọ fi hàn wá pé tẹ́yìn bá ń gbélé ayé gbogbo nǹkan ń bọ́ sí fún yín jẹ ẹ̀ mu gbogbo ọ̀rọ̀ yín dáa ó dùn ẹ máa rántí wa. ẹni tí Allahu fẹ̀sìn yìí rán wàláhì kọ̀rọ̀n kọ̀rọ̀ gbọ́ níbi ipò oúnjẹ ẹ̀rí pé àti ìsìnkàtà àkà kọjá àyìnṣẹ́ alánàbí kú kò sóúnjẹ kankan tó fi sílẹ̀ fáwọn àyàfi ọkà bàbà gúngùn àbí ọkà bàbà olórí fífẹ̀ anábì lọ gba àwọn oúnjẹ nítorí káwọn ará ilé ó lè jẹ ẹlòmíì ń bẹ nínú wa lónìí tó ẹ pé oúnjẹ tí ó jẹ fóṣù kan gbáko ń bẹ ń lé rẹ̀ tí ò ní wò dáa ẹlòmíì tiẹ̀ lóúnjẹ tó lè jẹ fódìdí ọdún kan tí ń bẹ nínú ilé rẹ̀ tí ò ní wò ta àmọ́ ó ṣòro fún láti dúpẹ́ fún Allah tí ó bá tún sọ̀rọ̀ yóò sọ pé ẹn kí ni kí ni tí wọ́n ṣe fáwọn kí làwọn ní táwọn máa ṣé gbogbo nǹkan náà ni torí ẹja o kí wá ṣe nítorí pé Allah fẹ́ràn àwàjọ lọ ìní gbogbo nǹkan tí ṣe ń o ẹ̀rù ń bà wá kọ́mẹ́jẹ kọ́mẹ́jẹ dídẹ ìlòlú ẹlẹ́dàá wa ń dẹ wa o kọ́mẹ́jẹ orí ẹ̀dẹ ni wọ́n ń ṣe fún wa o tábì sise tábì padà já kótó tábì dọ́mà jahannam abẹ́ Allah akọ́dá kókó sànù wa torí ẹ̀ ó ní àyàfi nǹkan ogun wà ardan ja'alaha libni sabili sadaqa àti ilẹ̀ kan tá nàbì ní tó ti fi ṣe sàrà fáwọn arìnrìn àjò ilẹ̀ dánàbì ni tó ti fi ṣe sàrà fáwọn arìnrìn àjò àwọn dánàbì fi sáyé ni alimami Bukhari ọ̀nlọ́gbà wa ìgbà tó sọ pé ànábì sallallahu alaihi wasallam kò fowó kankan lẹ̀ láyé kò fẹ́rú kankan sílẹ̀ sáyé kó tí ẹ fi nǹkan kan sílẹ̀ kí wọn làwọn ọmọ tí ó jogun kí làwọn ìyàwó rẹ̀ ó jogun lóòótọ́ àwọn bàbá ànábì bàbá rẹ̀ ti kú kán tó bì í ìyá rẹ̀ ti kú gbọ́ wà ní kékeré ṣùgbọ́n gbàtà nàbì kú fa àwọn ìyàwó lẹ̀ gbàtà nàbì fọmọ ẹyọ kan lẹ̀ ọ̀nà ní Fatima radiyallahu anha àti ìyàwó àtọmọ téèyàn bá kú wọ́n jogún kí wọ́n á ní tànàbì fi sílẹ̀ fún wọn láti jogún àkọ́kọ́ àdìsí yìí ń tọ́ka sí pé kọsọdì àwa àlọbí ti wòlé ó ma tẹbá rántí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó sàárẹ̀ tó lérò pé bóyá àárẹ̀ ọlọ́jọ́ ni anabi wa bẹ̀ màtá anabi bẹ̀ wò sallallahu alaihi sọ fún anabi sallallahu alaihi kí lẹ rí sí kí n fa àwọn owó mi yìí ṣe sàrà torí pé mi ní ẹnìkan láyé jọmọbìnrin mi yìí lọ. ṣé ẹ bá ń fọwọ́ sí wípé n fi gbogbo owó mi ṣe sàrà a rárá ọmọbìnrin náà jogun kò sí ní jogun ó ní ọ̀dà ìdá méjì nù mẹ́ta anábìíní rárá ó gbogbo dúkìá mi anábìíní rárá ó ní ọ̀dà ìdá kan nù wà tó kẹfì ìdá kan nù لأن تترك ورثتك أغنياء خير من أن تتركهم عالة يتكففون الناس kó fi àwọn ẹni tí ó jogún rẹ̀ sílẹ̀ lólówó ó pé ju kó fi wọn sílẹ̀ lólóṣì lọ tí wọn máa tẹ́wọ́ sáwọn èèyàn ètò mo fẹ́ fààyàn bí ni pé anábì náà ló kọ́ wa wípé ká fi àwọn tí ó jogún wa sílẹ̀ lólówó ó pé yòókà fi wọ́n sílẹ̀ láláìní lọ tí wọ́n máa tẹ́wọ́ sáwọn èèyàn àní ìsìn nínú ti ànábì sallallahu alaihi wasallam kí lè ànábì fi sílẹ̀ kí ló fi sílẹ̀ fọ́mọ rẹ̀ láti jogún kí ló fi sílẹ̀ fáwọn ìyàwó rẹ̀ láti jogún ìbáka funfun lẹ́yìn náà nàám ó fi ìbáka rẹ̀ funfun sílẹ̀ èsì máa gùn àti ilẹ̀ kan tó ti gun àwọn èèyàn kó tó kù àti nǹkan ogun rẹ̀ kásó ogun rẹ̀ ìdí ni pé anabi sallallahu alaihi wasallam àti gbogbo àwọn anabi yòókù wọn èjogun wọn anabi yàtọ̀ ó ní nahnu. معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة àwa ìsọ̀rí àwọn ìránṣẹ́ Allah àwa máa jogún ni wọn kì í jogún tiwa àwa máa ń jogún ẹlòmíì ṣùgbọ́n wọn kì í jogún tiwa owó tẹ bá wá fi sílẹ̀ láyé ńkọ́ ànábì ní sàrà ni. torí ẹ kò sí nǹkan kan tó tako tó síwájú yẹn ń bẹ torí pé wọn anabi sallam àwọn lè jogún ẹlòmíì ìdí ni ìgbà tí islam tọ́kọ́ bẹ̀rẹ̀ pé anabi sallam ó pè àwọn fámìlì rẹ̀ ń pè wọn pé lágbájá ọmọ lágbájá ẹ wá ọ̀nà láti ara yín bọ́ lọ́wọ́ la ughni anka min Allahi shay'a ń lágbára láti fi nǹkan kan gbọ́ lẹ̀ lọ́dọ̀ Allah yóò pé ó kọ rẹ̀ yóò sì sọ bó ṣe jẹ́ sùn wá ọ̀nà láti gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ yà èmi ò ní nǹkan kan tí ń fi gbọ́ lẹ̀ lọ́dọ̀ Allah anábì wa sọ títí wa dórí ọmọ rẹ̀ Fatima ó ní ya Fatimatu binta Muhammadin salini min mali ma shi'ti. la ọ̀gbìn ànkì mìíràn lọ́hì ṣàyà wọ Fatima ọmọ Muhammad sọlọ́lá àdìwà àdìsẹ́lẹ̀ tọrọ lọ́dọ̀ mi ntọ́ wù kí n fún ọ nínú owó mi torí ìní nkankan tí mo fi lè gbà lẹ̀ lọ́dọ̀ Allah béèrè wù nínú owó mi àwọn olùmọ́ni kí ló dé tó fi torí kí wàá ìyẹn ni pé láfùtà wà ń bẹ̀ wọ́n tó yẹ pé téèyàn bá ṣàkíyèsí rẹ̀ kò yẹ kápá nàbì wá kú tán wàhálà kan wá ṣẹlẹ̀ láàrin Fátímà àtàwọn sàhábà nípa pé ẹ ṣe ní fún mi ní ogún tèmi nínú tí bàbá mi fi lẹ̀ lọ́wọ́ ti sọ fún látòjú àìpẹ́ béèrè ní tó bá wù ọ́ nínú owó mi kí n fún ọ lónìí torí pé mi ò ní nǹkan kan tí mo lè fi gbà ọ́ lẹ̀ níbi ìyà Allah ìgbà tí anabi kú sallallahu alayhi wa sallam Fatima ọwà ọwà bá Abubakar Abubakar ti di àrólé fanabi sallallahu alayhi wa sallam ó ní mo wá béèrè ogún mi nínú nǹkan tí bàbá mi fi sílẹ̀ <laughs> so Abubakar radiyallahu wa sọ pé a ah, kò sí nǹkan kan tẹ́ jogún. nínú nǹkan anabi ànábì sallallahu alaihi wasallam Fatima ani kí ló ń sọ kò sí nǹkan tí màá jogún dúnà tí wọ́n bá kú dání ó jogún rẹ̀ wọ́n láwọn ọmọ àtìyàwó àti ok gbàtà ànábì wa kú ńkọ́ ṣe bí ọmọ ànábì lèmi ó ní à bẹ́ẹ̀ là á wí ṣùgbọ́n anabi náà ló sọ pé àwọn anabi o àwọn máa jogún ẹlòmíì ni o ṣùgbọ́n ẹnìkan kì í ṣe kí ni kì í jogún tiwọn. eléyìí bí Fatima radiyallahu anha obì nínú gẹ́gẹ́ bí àwọn òkùtàn ti sọ sáwọn pé nínú tàn wọ́n máa fi kún wọ́n máa dín kù so ibi rọ́bà ṣe pọ̀ nù tàn ní ìtàn máa dà so àwọn òkùtàn yẹn sọ pé Fatima bá bínú ìbínú tó bá wọlé òun wọn tún rí kọ́ jáde má títí tó fi kú so pé Ali radiyallahu anhu tó jọkọ rẹ̀ òun náà bínú wọlé wọn à nínú congregation àwọn sọ̀hábà mọ́tàrà sọ̀tẹ́ àwọn pé nùtàn wọ́n lè fi ṣúgà fún yín kó lè bá a tún dùn ẹ sì máa kó yìí ti dùn tiẹ̀ tẹ́lẹ̀ náà sọ àwọn tún á fún tún da ṣúgà lù torí di eléyìí eléyìí jẹba àwọn eléyìí ọ̀wá túmọ̀ sí pé ní ìgbà tí wọn náà tó bá ti fura wípé ọjọ́ rẹ̀ ti ń dalẹ̀ kó wá mú dúkìá rẹ̀ kọ́ máa tà jẹ àbí òye wa kọ́ sọ pé níta yẹ bá jẹ lẹ yóò gbé fò wọ́ gẹ́gẹ́ bí ẹyẹ so kọ́ máa mú dúkìá rẹ kọ́ máa nà ń kúmà kọ́ máa lù ń pọ́npọ́ kọ́ máa lù ń gbàǹjo lórí àwọn ọmọ olójú híóhíó yìí tí wọ́n jogun olúwa rẹ̀ àwọn ọmọ abú yìí tí wọ́n mọ wàhálà tá a ti sáfin ro ah, àwọn abú bàbá abú náà ló bí ma abú àbẹ́ gẹ́tì ẹ̀ tó nítorí di eléyìí má da àwọn ọmọ sí ipò pé kí wọ́n máa ṣe báraka o náà ni sunna fi ló fi ṣe àlàyé yéké ó ní ẹ máa ná nínú owó yín nígbà tí ẹ wà sahihun sahih nígbà tí ẹ gbádùn tí ẹ̀mí àìfẹ́ náwó sì wà fún yín ẹ má lọ lára o kọ́mọ àjẹ́ pé ńgbà tí àárẹ̀ bá wá dé tọ́ da yín gúnlẹ̀ lẹ́yìn àzọ pé lè fọlá ní nǹkan lọ ó lè fọlá ní nǹkan lọ ẹ fọlá gbẹ́dá ní nǹkan lọ. ẹ fún káwọn ní nǹkan báyìí anábìnrin máa yọ ọ̀rọ̀ ẹ lẹ́nu bàkọ́rẹ́ lè fòlà ó ti di tiwọn tẹ́lẹ̀ lọ. torí ẹ ẹlòmíín wà tó pé tó bá ti rí fóun pọ̀ kú ìní àmọ́ pé ilé mi tó odò ẹ bá fún bọ̀dá mi bọ̀dá mi Ráìmì ó ní ẹ fún à bọ̀dá rẹ baba bá ọ gbádùn bàbá yìí torí pé lásìkò yẹn kì kò sí nípò ẹ̀ pé tó bá bùn yàn ní nǹkan yàn bọ̀ èsè ti bùn ọ̀fẹ́ jàǹbá àwọn ìyàwó ẹ̀ ọ̀fẹ́ jàǹbá òbí ẹ̀ tóbi rẹ̀ bá wà láàyè. so eléyìí ò túmọ̀ sí pé kí wọn náà wá sọ pé ó gbogbo dúkìá rẹ̀ jẹ ṣáájú kó tó di pọ̀ kú ilé mélòó là nábì fi ayé mọ́tò mélòó là nábì fi ayé aṣọ mélòó là nábì fi ayé ẹ̀rí táwọn èèyàn máa kó àwọn ẹ̀rí rọ̀ wá lọ́sọ pé aṣọ mélòó là nábì fi ayé àwọn tó bá jẹ́ bẹ̀ wọ́n mọ̀ dẹ́wù mà. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل ولا دعوة سليوة وسفة سليوة كاتي ما جون نقنا ما جون لكلو má sì má sì ṣe jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo gbèsè ayé tiẹ̀ mẹ́gáàdì ló fi ṣe ẹlòmíì lówó mẹ́gáàdì lásán ni bàbá ti ń sọ di owó ni owó yóò wúlò fún kò ní jẹun sínú kò ní wẹ̀wù sọ́rùn kò ní gébi tọ́ da yọkàn máa sọ owó ni ẹlòmíì kówó pamọ́ nítorí ń gbọ́n àtíkè tí èjẹ́ kíkan mu owó yóò máa gbọ́n sí la nítorí pé wọn fẹ́ náwó asiti makpa nabi sallallahu alayhi wa sallam ó bi àwọn sọhábà léèrè ó ní tani nínú yín ńlọjẹ pé owó àwọn ẹni tí ó jogun rẹ̀ ló nífẹ̀ẹ́ sí ju tiẹ̀ lọ àwọn sọhábà sọ rárá o owó tiwa làwa fẹ́ràn ju ẹni tí ó jogun wa lọ bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé owó tiẹ̀ lè tọ́ ọba jẹ abófíìsì yẹn láǹfààní gbogbo ètò òfìsí lẹ̀ ó ti di jẹni tí ó jogun rẹ̀ torí ẹ̀ láti sọ pé owó tà ń mójú tó ju kèé ṣe tiwa owó tàwọn tí ó jogun wa là ń mójú tó jù láyé wọn náà bíra rẹ léèrè ìwọ ní ìsìn yìí báyìí àárẹ̀ ń ṣèyàn wọ́n ní kó lọ rògùn ọ wá dé fámásì tí ó ti rògùn wọ́n á sọ pé tábìlẹ̀tì mẹ́ta lọ́wọ́ à ń bẹ̀ èló wà lówó ẹ̀ wọ́n ní five five ah, ẹ fọ́ọ̀mù nǹkan ìwọ ni tó o bá lóògùn ẹbí ìfìnnilá ńlọgbàdùn o ọ wá ní five five yẹn ti pọ̀ jù kàkà kọ́ ra oògùn five five kọ́ gbádùn ọ̀yà máa màgúnmu náà rùn ni. kéésì pa agúnmu náà dà bọ́ títí ń ṣe yìí agúnmu yóò ní ràn ní ìsìn five thousand five hundred ó kéré lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà rẹ̀ ṣebí wọ́n ló lóhun ẹ wo ní ìta sọ pé lẹ́yìn ikú owó tí ìwọ òkú ń bùkátà ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí ju àwọn tí ó jogún rẹ̀ lọ báwo wá ní kó tó kú báwo ní kó tó kú ẹlòmíín wà nínú àwọn èèyàn ní ìsìn tó ṣe yí pé kọjú oúnjẹ tó sínú àwọn oúnjẹ tó oúnjẹ tó ní dọ̀tí ní jẹ tó ń gbọ́ ọba yá àwọn kìnnì kan apàkè yóò kún fún ìdọ̀tí wọ́n á sọ wọ́n fẹ́ sọpírẹ́ṣàn fún yóò tún á gbé àgúnmu kan làwọn máa lò sí abẹ́rẹ́ rí nǹkan mọ́ o sì lágbára tó fi lè máa jóúnjẹ tó dáa ọkọ̀ láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni anabi sallallahu alaihi wasallam ń fà kalẹ̀ fún wa bí káàmọ̀ kí ilé ayé kọjá mọ̀ nǹkankan ilé ayé kọjá mọ̀ nǹkankan tán níbo kete ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ìbáka ànábì kagùn ko ti fi sara ṣùgbọ́n wọ́n sọ pé lẹ́yìn gbogbo tó bá fi sílẹ̀ ti di sàrà fáwọn mùsùlùmí ọ̀dà nǹkan ìjà ànábì nǹkan ń bọ lọ́kàn bọ̀ sí talẹ́ni tó gbà wọ́n láwọn alẹ́ tá ń kó àwọn nǹkan àtàsí láyé àwọn rọ́pọ̀ ń bẹ ibòmí tẹ bá débẹ̀ wọ́n lè sọ pé irun orí ànábì ni ibòmí wọ́n lè sọ pé èékánná ànábì ni ibòmí wọ́n lè sọ pé idà ànábì ni gẹ́gẹ́ bá a ṣe rí ní Turkey ní Istanbul nígbà tí wọ́n kó wa lọ sí ọ̀kan nínú àwọn ààfin táwọn ọba tí wọ́n ṣe ìjọba ad-dawlatul Uthmaniyya tí wọ́n kó wa lọ síbẹ̀ wọ́n fa àwọn àdá kan hàn wá wọ́n níta nàbì ní ìwà àmọ́ bó ṣe sọnù tó wá sápò Mẹ́kà tó sápò Mẹ́dínà tó ẹ pé Istanbul lọ́lọ́ àbẹ́dàrú rẹ̀ wà ní. wọ́n tún fi hàn wá nínú ilé yẹn wọ́n ní láwàní tànàbí Yusuf ni a ó yani lẹ́nu o ọ̀kan náà àwọn bàbá bàbá tá a jọ lọ wọ́n á ní ẹ̀dá kan ọ̀rọ̀ yé mi o òun sì wé láwàní ó wá sọ láwàní orí rẹ̀ kalẹ̀ pé ẹ̀dá kan ẹ̀ wò èwo ló tuntun jù ṣé tèmi tí mò ń fọ ojoojúmọ́ tí mò ń faró sí i abẹ́lẹ̀ yìí tọ́ ẹ ká kó ti ṣe thousands of years ó tuntun bí ìgbà tó ẹsẹ̀ jáde ní fásitì ni sẹ́fọ̀ pé àtọ́ àwọn ọ̀mà àmọ́ báwọn ọ̀rọ̀ ẹgbẹ́ ń ṣe ń rí wọn sí àwọn nǹkan yìí ó ṣeéṣe kó wà dòní àwọn nǹkan ogun ànábì ó ṣeéṣe kó má sí dòní ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa nípa pé nǹkan yìí tànábì báyìí ni ọ̀pọ̀ láyé níbẹ̀ náà la rí pọ̀pá kan tẹ́rẹ́ wọ́n ní pọ̀pá ànábì Musa ni aleyhi salam mọ́ arántí pé ní nàìjíríà pàápàá nípínlẹ̀ ọ̀yọ́ ní pàtàkì nìbàdàn ẹnìkan àtúlò ní pọ̀pọ̀ ànábì musa lọ́dọ̀ di oríjìnà ṣé pọ̀pọ̀ àǹbí máa ní àbíbá o <laughs> àtẹ̀tẹ̀ àrítọ́kì àtẹ̀tẹ̀ ìlà múkà wọ́n ní di oríjìnà sọ gbogbo eléyìí ó fi hàn wá pé àwọn ànábì ọlọ́run wọn kálé ayé kún wọn ò wálé ayé máyà. ẹ pé ọ̀pọ̀lọpọ̀ gbàlá nábì máa ń jáde ńlé tí ó pàdé àwọn sàhábà sáàkì ló gbé yín jáde ńlé ó lè bì ní ìwọ ńkọ́ ebi ní ní wà nábì sọlá àdìsọlá àwọn ọmọ ntọ́fà tẹ́yìn náà ebi tó gbé yín jáde ló gbé mi náà jáde sọ pé tó jẹ́ a jẹ́ pé ẹ lágbájá kẹ́ wọn náà bá lọ gbé oúnjẹ àjẹkù kékeré báyìí wá anábì bá ti sàdúrà sí oúnjẹ máa ń pọ̀ wọ́n jẹ jẹjẹjẹ wọn ò jẹ tán ìyẹn anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ àti sọ pé wọ́n tún lọ sógun Tabuk ìgbà tí kò sí táwọn èèyàn máa jẹ tí wọ́n fi darí sí Madina sanabi sallallahu alaihi wasallam táwọn sọhábà wa bí pé sáà lè máa tà wọn ràkúnmí tá a gùn wá sanabi ni kò burú ẹ lè máa tà àbẹ́ ẹni máa pa wọ́n jẹ tá ẹni máa pa wọ́n jẹ ẹni máa pa wọ́n jẹ Umar radiyallahu anhu sọ pé tá n bá ń pa wọ́n jẹ kí láàkùn padà èmi rò pé ìmọ̀ràn ni o bóyá tẹ bá ní ntí jẹ kùkùn kó wa kí wọ́n tẹ aṣọ kan lẹ̀ kí wọ́n sí kẹ́sì sàdúà sí bóyá Allah yóò fi báràkà sí bẹ́ẹ̀ mà lọ́sẹ̀lẹ̀ anabi sallallahu alaihi wasallam máa sọ wọn ọdọ oúnjẹ tí kálukú bá jẹkù àjẹkù búrẹ́dì ni àjẹkù gàrí àjẹkù anything náà máa kó wa má dàá bẹ anabi bá ṣàdúrà sí ó wá ní kí kálukú ọmọ bù wọn bù bù bù bù bù bù bù ó fi sún wọn ó tún ṣẹ́kù sọ eléyìí ó túmọ̀ sí pé láyé ìgbà yẹn kìí ṣe pé ayé kan ni wọ́n rí kìí ṣe pé nǹkan lé ayé kan ni wọ́n kó jọ ṣùgbọ́n ní ímánì táwọn ò ní ímánì wọn ní agbára lọ́nà tí ímánì wọ̀ lágbára wọ́n sì jẹ́ ẹni tó ní àmàdájú sí Allah lọ́nà tó ti gbà wò nírú àmàdájú bẹ́ẹ̀ sí Allah àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ Khabbab ibn al-Arat a ti sọ ọ̀rọ̀ nípa Khabbab nípò ní sàhábẹ́ yẹn tó kópa nínú ogun Badr ó kópa nínú ogun Badr. ó ń sọ fún wa nípa nípa àwọn ṣe hijira ìgbà táwọn ṣe hijira wá sí Madina nabtaghi wajha Allah àṣebẹ à ń fi wá ojú ọlọ kìí ṣe pé à ń fi wojú rí ọlọ o ọ̀tọ̀ lójú rí ọ̀tọ̀ lójú ọlọ sọ ma sọ pé ibtigha wajhi Allah. Asebe à ń fi ń wá ojú ọlọ́run ìyẹn ni pé àṣebẹ̀ à ń fi ń wá ti rí ojú ọlọ́run tó bá dijọ́ pé ndàlùkì àmà rírojú rere ọ̀tọ̀ kéèyàn yọnu sí ọnu àmọ́ tí wọ́n bá ní ó ṣe nǹkan yìí ìbẹ̀tẹ̀rọ àwọ̀jẹ̀lá ó ṣe ń fi wá ń fi wá ojú ọlọ́run ìtumọ̀ àti rí ojú ọlọ́run nítorí pé rírí ojú ọlọ́run ọ̀gá nídẹ̀ẹ́ra gan ju gbogbo ìgbádùn tó máa lè jẹ́ nínú orí lọ náà sọ pé tọ́mọ àlìjánà bá ń bẹ lálìjánà wọ́n ti máa gbádùn wọ́n ti máa rí gbogbo dáadáa Allahu azza wa jalla wá sọ fún kí sẹ́ǹfẹ́ kí n ṣe ìdẹ̀ra fún yín èyí tí n tì ṣe fún yín dì sí. yẹ́n mi kí ni tó tún fẹ́ sẹ́kù adúrú dẹ̀ra tó ti ṣe fún wa yìí ọ̀ àfojú rẹ̀ hàn àwọn màlìjẹ́nà wọ́n wá rí i pé gbogbo ní táwọn ti wà nù rẹ̀ ṣáájú eléyìí ní dẹ̀ra ọmọ ni torí ẹ̀ tán bá ti sọ nínú kí ó pé ìbẹ̀tẹ̀ rọ àwọ̀jẹ̀ wọ́n ń fi ń wá ojú ọlọ́run kìí sojú rẹ̀ wọ́n ń fi ń wá ojú Allah ìyẹn ni pé n tó fà tá a fi ṣe hijira wá sí alimadina kìí sì nǹkan lé ayé là wà kìí sì nǹkan kan láàmú pé bẹ́ẹ̀nbẹ́ ní nǹkan lé ayé la fẹ́ lọ mú tiwa bí ó ṣe pé a ṣe bẹ́ẹ̀ láti rí ojú ọlọ́run tọ́. So, fọwọ́kọ àjọrọ̀nà alọ́lọ́ torí ẹ̀ làwọn ti gbà pé ọlọ́hùn ni wa wọn ò wẹ́sàn lọ́dọ̀ ẹnìkan àwa gbogbo ń ṣe láyé wa nítorí pé kò sí ní láyé tó lè san wa kò sí tó bá pé tó wà lọ́wọ́ àwọn èèyàn bá fojú sí ẹ padà rí kankan torí kò sí tó rí gbà èèyàn àfi kó nítorí tó o bá ti fojú gán ní ètò ga jù èyí tán fún ọ lọ èyí tán fún ọ yún kò ní jọ ọ lójúmọ́ bó o bá ti dúpẹ́ ó tún máa sọ pé mo ti dúpẹ́ jù sí òjò ọwọ́ kínní ìlọ yọkàn máa fojú olóṣìwò olúwa rẹ̀ àmọ́ gbogbo ntẹ̀yìn bá ti ṣe nítorí tí Allah kò ní gbé tẹ́ ń bá ń ṣe nǹkan kan láyé kódà kó jẹ́ sẹ́ẹ̀sì tó bá gbé àfojúsùn yín èyí tó wà lọ́wọ́ àwọn èèyàn lẹ́fẹ́ ti gbà

Ah, bóòlù á ṣe lólé títí tí ò ní gbó bóòlù á ṣe lólé títí tí ò ní tí kápẹ́ aṣọ ni wọ́n bùn yàn bá a bá lo aṣọ títí yóò gbó yọ̀ ya kápẹ́ mọ́tò wọn bùn yàn mọ́tò ah, wọn lẹni tí máa ń wá wàhálà tí ò bá rí ẹ sáà ti sọ fún kó rò kú mọ́tò mẹkáníìkì ni ò gbowó ẹ̀jẹ̀ mẹkáníìkì ni ò gbowó ẹ̀jẹ̀ ìwọ náà padà máa pé àwọn eléyìí ò fẹ́ràn mi tó bá fẹ́ràn mi ní ilé wọn ọ̀bá kọ́bù mi ẹ̀rí pé nǹkan lé ayé ó tún máa fún nǹkan kan ní pírífẹ́rẹ́nsì lórí nǹkan kan torí nkúkú lè gbé mọ́tò délé epo ní ìsìn kí n pẹ́ máa dá sí èmi máa nì èmi báwo ẹ sanwó bàbá kankan tí mọ́tò bá takú owó ni mẹ́kù ọgbà kòkòrò jowójowó nù ok inú àwọn oore tí wọ́n rò pé wọ́n ń ṣe fún ọ nǹkan ilé ayé ó rí i at the end of the day kò síbi tó gbé lọ òfìfo tó gbọ́wọ́ wálé ayé iná ló gbé lọ tó bá ń déwájú Allah gbogbo gbogbo ń tó lóò ṣe wọn ò ṣe nítorí wa ó ṣe nítorí àwọn nǹkan tó fi gbà ni torí ẹ lónìí ò ní nǹkan kan lọ́dọ̀ wa jù yà lọ ẹ sì mọ̀ pé àníyàn pamọ́ nǹkan àṣírí ni láàrin ẹ̀dá àti ẹlẹ́dàá rẹ̀ ó lè máa sọ fún wa pé ìwọ lẹ́yìn àwọn sàhábà o lè máa sọ pé àṣẹkùbọ̀ sàábé ni ọ ṣùgbọ́n lọ́pọ̀ dàrán burúkú ni ọ Allahumma o lè gbé ara rẹ pamọ́ fún Allah torí ẹ hijira táwọn sàhábà ṣe yẹn àwọn ṣe lè láàyè ẹ rí nínú ẹ hadithi muhajiru ummi qais tó ṣe hijira wá sí madina nítorí pọ́fẹ́ fi obìnrin kan tá ń pè ní ummu qais tánàbí sọ pé innamal a'malu bin niyyat وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه بقوا صحابة àwọn ń لله باباي lillah bàbá yìí wọ́n ni wọ́n fi wá sọ pé ìwọ ò ṣe hijira tiẹ̀ nítorí ti Allah àwa ṣe hijira à ń fi wá ojú Allah àti wàá mọ̀ pé òní ọ̀sẹ̀ san wà fún wa ajẹ́ pé gbogbo tá a bá bá pàdé lọ́nà hijira o àní bara jẹ́ o àní kara mẹ́ni kankan o torí ta là ń fẹ́ kọ́ san alẹ́ san Allah tó ó ní samina mamad ọ̀nbẹ́nu àwọn tó ti kú o. walam ya'kul min ajrihi shay'a tí ò rí nǹkan kan jẹ nínú ẹ̀san rẹ̀ láyé ń bì àwọn kan ti kú wọn ò rí nǹkan kan jẹ nínú ẹ̀san wọn láyé ń bì. minhum Mus'ab ibn Umayr torí pé gbogbo ìgbà táwọn kú sí nǹkan ò tí ì rọ̀sọ̀mù kò tí ì dáa fáwọn mùsùlùmí ní nǹkan lé ayé nínú wọn ni Mus'ab ibn Umayr radiyallahu anhu Mus'ab ibn Umayr ó jẹ́ ọ̀kan nínú àwọn ará Mẹ́kà nínú àwọn Quraish ọjọ́ ọmọ ọ̀dọ́ eléyìí tó ṣe fáwọn òbí rẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ ọmọ tó rí òbí yọ ayọ̀ sí ni nítorí pé wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ṣùgbọ́n láti ìgbà ọ̀dọ́ rẹ̀ ni ló ti kéde pòǹgbà Islam gbígbà tó gba Islam ó bá àwọn òbí rẹ̀ ó bá àwọn ibi tí ò ti gbé dáa. wọn bínú sí wọ́n lé kó lé wọ́n lé kó lé ó darapọ̀ mùsùlùmí ló fi ṣe hijira wá sí alimadina ó ti wá ṣe hijira ṣáájú kánábì ò tó dé madina ó wá jẹ ambassadọ̀ anabi ní madina wọn ní òun ló gbìyànjú ló gbìyànjú láti gbé ìpolongo ẹ̀sìn islam wọlé kọ̀ọ̀kan madina kánábì ò tó dé. Mus'ab ibn Umair yìí gbogbo ìdíra rẹ̀ sígbà tó kú kò jọdún mẹ́ta lọ torí pé ó kú ní ogun Uhud wọ́n pa lógun Uhud ibẹ̀ ló kú sí. ẹ sàábẹ̀ yìí wá ń sọ fún wa pé ìgbà tí Mus'ab kú ó kú lẹ́ni tí ò rí ẹ̀san iṣẹ́ rẹ̀ èyí téèyàn ti máa rí látàyè kò rí kí ló ṣẹlẹ̀ qutila yawma Uhudin. wọ́n pa lọ́jọ́ ogun Uhud wa taraka nimratan ìbora kan ló fi ilẹ̀ sáyé ìbora náà ní bẹ lára rẹ̀ kò sí àwọ̀tẹ́lẹ̀ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ làwọ̀ lékè àwọ̀lékè rẹ̀ làwọ̀tẹ́lẹ̀ kò sí ìlọ́dì ìbora rẹ̀ níbora ìbora rẹ̀ nílọ́dì kò sí ṣòkòtò. So ẹ̀wù rẹ̀ ní ṣòkòtò ṣòkòtò rẹ̀ lẹ̀wù kò tiẹ̀ sí pátá pẹ̀lú subhanallah bẹ́ẹ̀ làwọn sàhábà yẹn aṣọ ẹ̀yọ kán torí ẹ̀ ńgbà tí ẹnìkan ń béèrè tó sọ pé wà nábì sallallahu alaihi wasallam sọ́tọ́ ká ṣe sọ́láàt pẹ̀lú aṣọ ẹ̀yọ kan lọ́rùn ẹ̀rẹ́bì ní rú béèrè wọn nù èyí tó pọ̀ jù nínú yín láyé sẹ́ẹ̀ níjọ aṣọ lọ ni àwọn á ń béèrè pé sẹ́ẹ̀ lè ṣe sọ́láàt pẹ̀lú aṣọ ẹ lọ jí mi ni aṣọ ẹyọ kan tó wà lọ́rùn rẹ̀ nìkan ńlọ níláyé yìí ó dàbí ètò wa fẹ́ yàwó náà ni kò ló ń fẹ́ fẹ́ yàwó ó ṣe déédéé ni o ó rìn sásìkò tóbìnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam tó ní ká nàbí ọ̀fẹ́ o nàbí wàá wò látòkè ọba rẹ̀ júlẹ̀ ìgbà tí òrí ká nàbí ọ sọ̀rọ̀ wọ́n á rí pé àmì ká nàbí ọ̀fẹ́ ni tó ìwà nàbí sallallahu alaihi ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ o èmi ń fẹ́ kí wọ́n á lo ní tó fi fún sọ̀dàkì wọ́n ní aṣọ ara mi a ágè méjì <laughs> aṣọ tó ṣe pé òun náà ní gbogbo ń tó níláyé wọ́n ní tí ìwọ bá gé méjì kò lè tú ọ láti bora kò sì lè tú ọ láti ṣe ìlọ́dì ìdájí tó ọba fò náà kò ní tó bora kò ní tó lọ́dì ọjẹ́ lọ́ọ́lé kọ́ lọ́wọ́ bọ́ yóò rí nǹkan kan mú wá ṣe sọ̀dá àfihàn. tọ musa ìgbà tó ń wá kú pẹ̀lú aṣọ ọ̀bọ̀ra rẹ̀ yìí kan fọkúnna ìdàgbọ́ báyìí náà àwa pé gbàtà gbénu sàárì tábà fasọ yẹn borí rẹ̀ bàtà tìrìjìlá ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọ̀yọ̀ ọ̀tà tó rásọ yẹn ògùn tó àti pé la ìbora èjì ẹ̀ta ìyẹn tó bá ní kò ní ẹyọkan lónìí la yukallifu Allahu nafsan illa ma ataha méjì lónìí méjì náà ni ààyè àtira mẹ́ta wà mẹ́ta ni wọ́n fi aṣọ yìí tó má ti fi bò lórí ẹsẹ̀ ọ̀yọ́ ọ̀dà wa idha ghattayna biha rijlayhi tá a bá tún faṣọ yẹn bọ́ ẹsẹ̀ rẹ̀ méjèèjì bàdà ra'su orí ọ̀hàn àdá anabi sallallahu alaihi wasallam bá pa á láṣẹ anugọ́tì ra'sa pípọ̀ orí rẹ̀ ní káàbò wa naj'al ala rijlayhi shay'an min al-idkhir anabi sallallahu alaihi wasallam sọ pé ewé tíì irú koríko yẹn ẹ fi bọ́ ẹsẹ̀ rẹ̀ tọ́ báyìí ni wọ́n ṣe ṣe o sàábì ńlá sọ̀hábí tó ṣiṣẹ́ gidi fẹ́sìn Islam ẹ wò bí wọ́n ṣe sín kò sí aṣọ tó wọ́n fèsì lára kéèsì ṣe ń tó pè fún pé ká máa tọrọ bára ìdí nìyí tí wọ́n bá sọ fáwọn èèyàn náà pé ẹ dá sí káfi rówó ra sọ sí là kò pè fún ó túmọ̀ sí pélé ayé ọ̀já mọ̀ kankan tí bá yẹ pélé ayé làwọn sọ̀hábà yìí bá ń kó jọ sọ wọ́n ṣe é ṣe ká pókú. ó sì ti sọdún mẹ́ta màdínà tí kò yẹ ká pé òun náà ti kó nǹkan lé ayé o si ó sì túmọ̀ sí pé àwọn sọ̀hábẹ́sì aláranjú hàn alátojúbọ̀ tí wọ́n fojú sí dúkìá ń dúkìá sọ̀rọ̀ pé ńgbà wọ́n dé yẹn anabi sallallahu alaihi wasallam ń sọ wọn dọ́mọ ẹ̀yà ara wọn pẹ̀lú àwọn ansar débi pé gbọ́ ti abdulrahman ibn awf ẹni tí wọ́n ó ní gbogbo dúkìá òun òun ti pin sí méjì àwọn ìyàwó òun méjì ló ní òun tún kọ̀ọ̀kan lẹ̀ fọ̀ kájọ wà ní ṣùgbọ́n bàbá yìí sọ pé Allahu azza wa jalla sí dúkìá rẹ̀ àtàwọn aráalé rẹ̀ ọ̀nà ọjà ní kẹ́ẹ̀fì hẹ̀ wọ́n sì fọ̀nà ọjà hàn àlùbáríkà wọnú iṣẹ́ ìṣe rẹ̀ ó di ọ̀kan gbogbo Mus'ab sábàfò náà sọmọ ẹ̀yà pẹ̀lẹ́ nìkan nínú àwọn ansọ́ọ̀ ó túmọ̀ sí pé kò fojú sí dúkìá ń dúkìá òun náà jẹ́ni tó ṣe pé ó ti fẹ̀mí sí tí wọ́n bá fi lọ tí ó hàn pọ́nkán torí àìjẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ pásọ ẹyọ kan ló fi sílẹ̀ sáyé wọ́n wá dúró aṣọ tó ní lónìí aṣọ ń pasọ lẹ́jọ́ nínú kọ́bọ́ọ̀dù rẹ̀ kódà aṣọ mi ìfẹ́ lè sọ̀rọ̀ ẹ ti pa mí sì tọdún mẹ́ta tẹ́ wọ̀ mí àwọn èèwọ̀ lẹ̀ ń wọ̀ náà rí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa aṣọ tán wọ̀ láàárọ̀ ni wọ́n ń wọ̀ nírọ̀lẹ́ báyìí ó sì ń bẹ nínú wa ẹni tó ti pàṣẹ ẹyọ iná ẹ̀ ní gbé ká di òní tá à ń sọ̀rọ̀ torí pé kò ní àmọ́ kò yé rí dọ̀tí nítorí pé tó bá ti rí pọ́ dọ̀tí lálẹ́ yóò fọ̀ yóò sì sa ìgbà tílẹ̀ bá mọ́ yóò tún gbé wọ̀ ẹ tún rí bí ìgbà tó ṣe é pé omi lọ́wọ́ so ẹ jẹ́ ká bẹ̀rù Allah a máa bóyàn ọmọ aláìlásọ méjì tí ń wá kísàkáyé ìwọ tó ṣe pé aṣọ rẹ mu wọ́n máa ń ṣe ìsẹ̀mí kárí mi ìsẹ̀mí fẹ́ńfẹ́ lárí ti àwa là ń bẹ́ńbẹ́ kí lọ já máa lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà yìí èèyàn kú aṣọ ẹ̀yọ̀ kan ló fi sílẹ̀ sáyé níbi tí fìtínà dé láyé tiwa lónìí wíwọ aṣọ òun kọ́tún ní bàbàrà bí kí wọ́n lọ kọ́yọ gétọ̀ kó tún á di aṣọ tó ṣe pé kì ṣe pọ́kú lówó ẹ̀ ká tún á dé fìlà tí ó bá sọdọ́gba. So káwọ bàtà tí ó bá sọdọ́gba aago tí ó bá gbogbo ẹ̀ dọ́gba gbogbo àwọn rọ́ọ̀bù kùn àwọn ọlọ́kọ ayé lónìí àwọn ń dáwọ̀ àmójútó nù àmójútó àtúbọ̀tán wa pọ̀lọpọ̀ dààmú fún kí ló lè ṣẹlẹ̀ sóun báwo ni kóòtù ẹ̀sẹ̀ rí tó ń bá lọ nísìn kí ló ń fẹ́ bá pàdé níwájú Allah ọ̀pọ̀lọpọ̀ dààmú fún aṣọ ẹgbẹ́jọdá aṣọ àwọn ọlọ́mọalé aṣọ ọ̀rẹ́dẹgbẹ́ aṣọ alásàláàtù aṣọ <laughs> gbogbo oríṣiríṣi táwọn aṣọ tó ṣe pé kò nítumà gbogbo ẹ̀kọ́ ayé ẹ̀rí tí wọ́n máa sọ pé à ń kó wa láwọ̀ wọ́n wá wọṣọ lọ bí ọmọ ilé ẹ̀kọ́ so gbogbo orí eléyìí ọlọ́run lọ́mọ iye aṣọ tó wà ń lé tẹlomiin jẹ́ kó ti wọ́ kẹ́yìn kí sọ̀rọ̀ ọdún mẹ́ta tí ó sì wọ gítà ókè yìí tó pọ̀ sí ẹ̀ lò yẹn ẹ pín fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn wọ̀ ó ní à ah, yóò bó ṣe fún lásọ téèyàn bá ti lò kú o wọ́n lè kó ti ṣe nǹkan sí gbogbo nǹkan ni wọ́n máa ṣe nǹkan sí lọ́dọ̀ Yorùbá àwọn Haúsá wà táwọn ọmọ wa ṣiṣẹ́. ńgbà tí wọn bá ti dé bí àwọn ti máa gbẹ́ kànga nǹkankan àwọn fẹ́ gbà sọ̀n wàláhì wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ máa wọ̀ kódà látòjú rẹ̀ wọ́n tún máa wọ̀ yóò ti jọ jùmọ̀ wọ́n gbé wọ̀ ni. àwọn ọ̀dààmú ẹ̀yin lẹ́yìn máa ń tẹ̀ ń ṣe sí òun gbà sọ ti kọ́ máa rìn òwò fi tọrọ àtòjú ayé wa ká máa ṣe dáadáa eléyìí tó ṣe pé yọ wọnú yọ wọnú ìwé iṣẹ́ wa ti dáadáa tá a rí ilé ayé gbèsè asọpọlọ bíbà sẹẹmọ ká sọ wọn yẹn gan ẹ̀yin lọ́jọ́ lójú o ẹni tó dá sọlá sọjọ lójú o tẹ ẹ bá kú ní ọmọ ẹ̀yin kábẹ́yìn kú lọ́mọ ogójì ọdún ọmọ ẹ̀yin sì jẹ́ ọmọ ogún ọdún kò yẹ kápá sọ yín yẹn ó ti jẹ́ old model fúnra ọmọ àwọn àbí ẹ̀kọ́ ni pẹ̀lú ògùn ọlọ́run gbogbo asọ̀hún làwọn ọmọ kò dàpọ̀ àwọn fẹ́ lọ bùn wọn níyànà afọ́jú sọ àwọn bàbá bàbá lélẹ́yìí subhanallah ẹ̀yin lọ́jọ́ lójú kò jọ àwọn ọmọ ẹ̀yin lójú ẹ̀yin tó lójú bó ṣe ń jọ yín lójú ẹ lọ́ọ́ fi ṣe sàrà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbu àwọn ọmọ tí ó jogun rẹ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tí ọba lọ bọ́n bára yóò fi sẹ́nu lẹ́ni omi tí ẹ̀lẹ́ máa fi lédi fọ́mà jẹ́ gbogbo aṣọ tí wọ́n ń kà fún wọ́n gé wọ́n gé déédéé lédi ni wọ́n fi máa lédi fọ́mà sòkòtò adipasọ̀ rẹ̀ ó di lédi o lè fún àwọn kan lónìí táwọn máa lò ó tó ṣe é pé wọ́n sì máa ṣàdúrà fún yóò wúlò fáwọn torí ẹ̀ Mus'ab ibn Umair radiyallahu anhu bọ́n ti ṣe jẹ́ nìyẹn sọ eléyìí ni bí wọ́n ti ṣe gbé koríko wọnú sàárè yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn èèyàn lónìí òkúta gbé wọnú sàárè aṣọ tá a fi sí la ó bo gbogbo ara rẹ̀ alhamdulilayi ibi kankan ọ̀yọ́ lẹ̀ kí ni túmọ̀ akókò tẹ̀ ń kó nu sàárè mo ń bẹ̀rẹ̀ ni. wọn láwọn fi ń dí àlàfo tó wà lẹ́nu pákó sí pákó mhm. kí ni nǹkan mìíràn tún gbọ́ rí ẹ rí i pé àwọn tí ò dá nǹkan kan máa máa wò pé ẹ jẹ́jẹ́ àfẹwé sí bí ìgbà tó ṣe pé tútútù ewé òun yóò jẹ́ kí ìkẹ́ àbí òye wa kíkẹ́ ọwọ́nu sàárè lọ bọ́ọ̀kù wọn kò sí nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ńṣe là ń fi koríko wọ̀nyẹn là ń fi ń dí òkè pákó tá a fi bo òkú nígbà tá a lè ṣe búlọ́ọ̀kù alámà torí búlọ́ọ̀kù alámà wọn ni ká fi dì so pákó tá a wá fi dì yẹn àlàfo àlàfo àlàfo wà ń bẹ léyìí tó lè gba àgbàrá òjò láàyè kó tètè máa rọ sínú sàárè yẹn a sì mọ̀ pé tí omi bá fi lè rọ́nà rọ́ sínú sàárè ara òkú ńkọ́ yóò tètè bàjẹ́ so tó bá yẹ pé ń dàgbà lérò nípa fẹ́ fi dí ojú àlàfo yẹn kágbàrọ̀ ọmọ rọ wọnú sàárè tètè ba ara òkú jẹ́ ajá pé kò sí ní tó burú ń bẹ̀. bákan náà tó bá yẹ ta tún gbà lérò ni pé a fi àwọn koríko yẹn dí nítorí àwọn ẹranko burúkú kan àwọn ẹranko abìjà kan wà tó ṣe pé àwọn máa ń wú sàárè wọ́n fẹ́ lọ jẹ òkú tó wà nù sàárè o báwa bá ṣe di sí kò ní fún àwọn arú àwọn ẹranko bẹ́ẹ̀ láì kọ́dà tó fi dórí òkété òkété máa ń sáré tí ọlọ́ jẹran òkú so nítorí kẹ́lẹ́ bá dín wọn lọ́nà ilẹ̀ ṣẹṣẹ báyìí kò sí wàhálà mẹ́ àmọ́ kẹ́ wọ́n á nígbàgbọ́ wípé tí koríko yìí tó bá sì wà ń tútù ìkẹ́ ọmọ bá òkú tó bá ti wá gbẹ́ ńkọ́ ìkẹ́ wọn ò ní wá ma àjẹpẹ́ tó bá jẹ́ pẹ́ tó bá jẹ́ pẹ́ gbogbo àlọ́ ẹ̀ká máa wú sáré ká fi máa pààrọ̀ orí fóun kò sì sí ntọ́jọ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ bí agbára sàárè méjì jọkàn ó ní innahuma la yu'adzaban wa ma yu'adzaban fi kabir dájúdájú mo búra pé wọ́n fi ajá àwọn méjèèjì etí sì ń kó ajá àwọn méjèèjì kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú riwaayà kan wa innahu la kabir mo búra kó tóbi ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀gá nu olófòfò ni èkejì tó bá tọ̀ kìí mara níbi ìtọ̀ rẹ̀ dáadáa rìwáyà kan kìí gbára pamọ́ yọkàn yọ̀dí ni pé kí ni ẹ̀yà ìta tí ó rí ni àbúrò fara pamọ́ fún tọ́ anábì wa ni kí wọ́n lọ já ìmọ̀ ọ̀pẹ wọ́n wá lọ já ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ó kìbọ ara sàárè ó ní wọ́n ó ṣe ìdẹ̀kùn ìyà fún wa. lópin ìgbà táwọn àmọ̀ ọ̀pẹ yìí ọba ti gbẹ. ṣé mùsùlùmí ni wọ́n ní àbí káfìrì mùsùlùmí tó tó wá káfìrì tẹ́lẹ̀ náà inú ìyá rẹ̀ náà lọ́lọ́ tààrà. ẹlẹ́kejì tó bá gbé káfìrì ni ni tó kó lásán kìí sì ṣe ń bi ni ló kó wọn lásán ṣé wọ́n sì ní tí àrùn ńlá bá dáni mọ́lẹ̀ kéékèèké agorí ẹni. bákan náà anabi sallallahu alaihi wasallam òun nìkan ló lè láǹfààní àti màgbé wọ́n fi àjẹ nìkan nù sàárè o àbí òye wa àyè wa dà fáwọn àwọn akóróńtù láti sọ pé bàbá tó wà ń bì ń jí àbáyé ẹ lọ mú ìmọ̀ ọ̀pẹ wọn kájọ ṣe ọfẹ sọ pé à bàbá ọ̀ gbádùn mo pé yé wa ha torí ayé rẹ̀ ò sí fẹ́ lómi ayé rẹ̀ ò sí fẹ́ lómi anabi sallallahu alaihi wasallam nìkan àmọ́ àwọn kan wà táwa náà mà dájú pé yà ń jẹ wọn sẹ́yìn ma wọn gbogbo ẹni tó bá ti kú sórí nǹkan mi tí ì ṣe alẹ́ islam ò sì gbà wá láàyè pé ká bá a wọ́nà tí ìyàwó yẹn dínkù mo rò pé yé wa torí ẹ̀ anabi ọ̀já ìwé sórí sàárè káfìrì orí sàárè mùsùlùmí ló sì jáwé sí kì í sì ṣe gbogbo ẹni tó kú tọ́ lẹ́tọ̀ọ́ sí àti ń jìyà ń sáré lànàbì já ewé sórí sáré wọn o tó wá sọ pé kìnnì kan unknown soldier tí ẹ̀yin náà lọ máa gbé fúláwà sórí sáré wọn wọn á ní ẹnìkan wá pé ibi tó ti ní origin nípa nàbì ẹ dákun ẹ má fi ntí ọjọra wọn wéra wọn ntí ọjọra ẹ má fi wọn níjọ lẹti tẹlẹ tà nàbì kan tó wọn á sọ pé ànàbì tẹlẹ ìjẹbù ti ṣe jẹ ń bẹ o wa minna man ayna adlahu tamaratu ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé èso tí wọ́n ti pọ́n lójú wọn sẹ́mi pé Mus'ab ibn Umayr èso sẹ́ẹ̀tì ọ̀kọ̀ pọ́n lójú ẹ̀ ó ti kú kọjá nǹkankan nínú ẹ̀san sẹ́rẹ̀ látàyè ń bì ìwọ̀n bẹ nínú wa ẹni tó ṣe pé èso èso tiẹ̀ ti pọ́n látọ̀jú rẹ̀ fahuwa yahdibuha òun jẹ́nu rẹ̀ báyìí ìyẹn ni pé àwọn sàhábà tẹ̀mí wọn gùn dáadáa tilé ayé tún ti ṣílẹ̀kùn fún wa wọ́n tún ti rí orí oríṣiríṣi látàrí ogun tí wọ́n ń jà ọ̀pọ̀lọpọ̀ dọlọ́rọ̀ látàrí káràkátà ọ̀pọ̀lọpọ̀ dọlọ́rọ̀ látàrí gba ọ̀pọ̀lọpọ̀ lu ìsìláàmù fún wa ẹ máa ẹ máa dáko gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní al-Iraq gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní asham gbogbo àwọn ìlú yẹn ìgbà tí islam gbà wọ́n pín fún wọ́n pín àwọn àyè ibẹ̀ fáwọn jagunjagun ẹ máa dáko ńbẹ̀ ẹ máa kọ́lé ńbẹ̀ àwọn náà dẹni tó ṣe pé wọ́n ń gbé ìlú táwọn akéré máa bú odò tí ń sàn bẹ́ẹ̀ àwọn ẹni tó wá láti inú pápá níbi tí ò sómi tójú èyí ti rọ̀ àwọn ẹni tó ṣe pé ilẹ̀ asálẹ̀ òun náà nílò wọn tí koríko kì í wù ń bẹ bó tilẹ̀ jẹ́ pé anabi sallallahu alayhi wa ò ní dé títí tí erékùsù fi di ibi tí odò ti ń sàn tí ó sì di ilẹ̀ abọ̀rá tó ṣe pé gbogbo àwọn ewéko ni wọ́n máa hù jáde nínú rẹ̀ sọ eléyìí nínú àwọn àmì gbèǹde àlùkìyàmù ni anabi sọ pé bẹ́ẹ̀ ni ó ti ṣe lẹ́yìn eléyìí hadithi tó tẹ̀lé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam hadithi sahal ibn sa'ad as-sa'idi radiyallahu an wala anabi sọ pé law kanat ad-dunya ta'dilu 'inda Allahi janaha ba'uda ma saqa kafiran minha sharbata ma rawahu al-imam at-tirmidhi wa qala hadithun hasanun sahih. onítọ́gbọ́n ọlànàbí sallallahu alaihi wasallam sọ pé tó bá ṣe pé ilé ayé ọba wúwo tó ìyẹ́ kan nínú ìyẹ́ méjèèjì tẹ́ ẹ̀ fani tó bá ṣe pé ilé ayé bá wúwo tó ọ̀kan nínú ìyẹ́ méjèèjì tẹ́ ẹ̀ ni lọ́dọ̀ Allah ma saqa kafiran minha sharbata ma kò bá ti fún kèfèrí ní omi gẹ̀ẹ́kan mu nínú ilé ayé yìí kò bá ti mú kèfèrí rí omi gẹ́ẹ̀ka mu nínú ilé ayé yìí. àwọn torí pé kọjá mọ̀ nǹkan kan kèfèrí ó lè fi bíi éka mẹ́wàá kọ́lé tó nìkan gbé ó lè kọ́ àwọn palace lórí ṣìríṣìríṣìríṣìríṣì sínú ilẹ̀ yẹn tẹ́ bá yà sápá abìkan kẹ́ ẹ rí i pé ibi tí wọ́n ti lè lúwẹ̀ẹ́ lọ́wọ́ à ń bẹ̀ tẹ́báyà síbòmí kọjá yìí pé ibi tí wọ́n máa kó ẹran kó sí fẹ́ni tó bá fẹ́ wòran kó wá wòran zoo ńlọ́wọ́ à ń bẹ̀. tẹ́báyà sí apá àbòmí kọjá pé ibi tí wọ́n ti lè máa gbá bọ́ọ̀lù ńlọ́wọ́ à ń bẹ̀. tẹ́báyà sápá àbòmí kọjá pé ibi tẹ́ẹ̀tì jókòó tẹ́ẹ̀tì kẹ̀tẹ̀ǹfẹ̀ tẹ́ẹ̀ máa gba tẹ́gùn ńlọ́wọ́ à so nítorí pé ilé ayé ò já mọ́ nǹkan kan lọ́dọ̀ Allahu nínú ilé ayé yẹ wẹ̀wẹ̀ lẹ́sì rẹ̀ ti ń sin Allah tí ń fòdodo tẹ̀lé tà sallallahu alayhi wa alihi wa tí ó sì pàtì mọ́wọ́ lọ sẹ́nu yóò dogun dọdẹ fún lẹ́ẹ̀mejì lójúmọ́ kò sọ á túmọ̀ sí pé olú ẹlẹ́dàá wọ̀ fẹ́ràn àwọn múmìnì ni àwọn kèfèrí lọ fẹ́ràn kó túmọ̀ síbẹ̀ nítorí kẹ́lẹ́ mọ̀ tó bá jẹ́ kó bá lọ ọjà mọ̀ nǹkan kan lọ́dọ̀ Allah ni kò bá ti fẹ́ nìkan kan nílé ayé yìí àfàwọn mùmínì kò bá ti jẹ́ kẹ́nìkan kó rí nǹkan lé ayé yìí kójọ àfàwọn káfìrì torí ẹ̀ ìdínú tó fi jẹ́ wípé a rí pa àwọn mùmínì wọ́n ti sọ fún wa ad-dunya sijnul mu'min wa jannatul ọgbà ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àlìjánnà ni fáwọn kèfèrí ẹ rí i pé a lè ní nǹkan ilé ayé lọ́nà tó pọ̀ tó àwọn kèfèrí àwọn kèfèrí ò wá sọ wá di nǹkan fi wá ilé náà ló náà nǹkan wo ẹ rí i pé táwọn ọba kọ́lé ní tẹ bá gbọ́ owó tí foundation lè ń gbé lọ́ngbà mi fún kèfèrí ẹ mọ̀ wò pé táwọn àmọ́ bẹ́ńbẹ̀ láéláé ni torí pé àlùjànnà tiẹ̀ nù. tẹ́ bá kọ́lé tán wọ́n tún lè ṣe tọ́dún méjì tí wọn ò ní kó bẹ̀ wọ́n lè pẹ́ ẹnìkan tó ṣe interior decoration rẹ̀ ó máa wá láti France ni ẹni tó máa ṣe ẹ àbí òye wa gbogbo àwọn ọ̀rọ̀ wọ́n lè pọ́dà kẹta fẹ́ lò Germany ló ti máa wá láyé yìí náà wọ́n alẹ́ nìkan kọ́lé gbogbo búlọ́ọ̀kù tí wọ́n lò Germany ló ti wá ní búlọ́ọ̀kù tó ṣe pé pé ọ̀tán náà jà nítorí pé àwọn wálé ayé máa yà púpọ̀ so tí ẹni tí ò ní mánì bá wa ń wo eléyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ máa ń fi islam lẹ̀ kọ́dà ẹnìkan máa sọ pé ẹ ah, wípé ah, islam náà lápò ṣe títí tí nǹkan ò yí padà òun á rò pé ẹ̀sìn tá à ń ṣeun ó gbọ́dọ̀ máa bí kílé ayé wọ́n máa yí padà ká máa ní nǹkan ayé ká máa rí kójọ nígbà tí ẹ̀sìn wọn bá ti gbè fún wa lọ sídìí ká lówó kí láǹfààní ẹ̀sìn náà nítorí ẹlẹ́gbọ́n tí àwọn ẹlẹ́bọ yorùbá wọ́n sọ pé òsàbò lè gbè mí lẹ́bí bó ṣe bá nítorí pé ló sà láwọn àwọn wò pé gbà táwọn ń bọ̀ sàn wọ́n yẹ kó lè sàánú àwọn ó yẹ kó lè fáwọn ní táwọn fẹ́ ó tún wá ń di pé nǹkan tó ń bàjẹ́ sí wò ó fọmú rẹ sòsébẹ̀ náà wà ní Islam rárá kìí ṣe bẹ́ẹ̀ àwọn òṣèṣin torí pé a fẹ́ kó nǹkan lé ayé jọ àṣẹ̀sìn nítorí pé a fẹ́ ga lọ́la láyé ṣùgbọ́n àwọn àṣẹ̀sìn nítorí pé à ń tẹ̀ láṣẹ Allah a fẹ́ wà lìjánná a fẹ́ wọ iná torí ẹ̀ ló ti jẹ́ pé àníyàn wa sáwọn ẹ̀sìn tá à ń bá ṣe ó gbọ́dọ̀ já àníyàn tó dà? àwa ń ṣẹ̀sìn àfẹ̀sìn wa wálé ayé àwa ń ṣẹ̀sìn àfẹ̀sìn wa wá àti kó nǹkan lé ayé jọ kásàkíyèsí eléyìí ọ pàtàkì púpọ̀ àpèjúwe kan ní nísìn ẹ̀yin ní ẹ̀mẹ̀sọ̀sọ̀ yá àmọ́ ọjọ́ àtìní. àti ọjọ́ alhamis nítorí àwọn bùkátà yìí pọ̀ ẹ wá fẹ́ máa fi àwọn bùkátà yìí sun àwọn sùyàmù tẹ̀sí pétọ́ nítorí kọ́mọ mi kó lè bá wọ skul wọ́n ṣe sùyàmù nítorí kọ́rọ̀ tá a sọ kó lè bá yọrí sí bá a ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀ èmi àwọn máa ṣe sùyàmù ń tá a fi wájú tá a fẹ́ ṣe yóò lé kó lè bá a rọrùn wọ́n máa ṣe sùn yá gbogbo eléyìí ó sin ọlọ́run ọ̀ ń tanra rẹ̀ dànù torí wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin àpá wọn láṣẹ àbí ń pé kí wọ́n máa sin Allahu lónìkan wọ́n máa ṣàfọ̀mẹ́sìn wọn fún un. kí wọ́n fi ojú ọ̀nà ẹ̀bọ sílẹ̀ kọ́ ẹ́ ọ̀nà tawhid òní wọ́n gbà ìwọ òsì ẹ̀sìn rẹ pọ́nbélé pọ́ǹsìn Allah kò ní í pẹ̀lú bùkátà kan àbí wọ́n fẹ́ kọ́ kan wọ́n fẹ́ kọ́ bá mú fi irú àníyàn yẹn sí ó pọ́nbélé tí wọ́n ní òsì wá sí ń tó burú nígbà tó o ti ṣe tán fáin fáin pé ìwọ olúwa ẹlẹ́dàá mi wú ẹ̀sìn tí mo ṣeun nítorí tiẹ̀ nìkan ṣe nǹkan báyìí fún mi eléyìí lọ dọ́gba pẹ̀lú sunna àmọ́ kọ́ wa sọ pé nítorí nǹkan tá a fẹ́ ṣe kó lè bá a ṣe é ṣe ẹ̀ kálukú kó ṣe ṣìyà mọ́ ọjọ́ mẹ́ta kó nítumà wọ́n kàn fẹ́ para yín tó wá ṣe khalisan lillah tó bá ti wá ṣe ó bá ti parí ẹ̀ ya Allah wọ ẹ̀sìn tí mo ṣe nítorí ti ẹnìkan yìí ṣe nǹkan báyìí fún eléyìí lọ bá súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ilé ayé ọjà máa ń kankan o ilé ayé kọjá máa ń kankan ìdí nìyí tó fi jẹ́ pé àwọn kèfèrí àwọn náà ní nínú nǹkan ilé ayé kí bá mùsùlùmí ṣe níbẹ̀ kódà ní ìhà àbòmí àwọn kèfèrí ní ju àwọn mùsùlùmí lọ nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Allah ó máa ń fún ẹni tó bá fẹ́ àtẹni tí ò fẹ́ nílé ayé ṣùgbọ́n kò ní fẹ́ nìkan kan ní alqiyama àfẹni tó bá fẹ́ yẹnni kó máa ń kólé ayé fẹ́ni tí ó fẹ́ ó sì máa ń kó fẹ́ni tí ó fẹ́ yóò kó fọ́tà rẹ̀ yóò kó fẹ́ni tí ń sìn ṣùgbọ́n alqiyama kò ní fẹ́ nìkan kan àfàwọn ẹni tó bá fẹ́ eléyìí túmọ̀ sí pé má jẹ́ kí nǹkan lé ayé tẹ́nìkan ní kó jọ ọ́ lójú kó fi wá lọ síse má sì jọ jẹ́ pé àfojúsùn tiẹ̀ nínú ilé ayé yìí kò ju àdà àdà àdà àdà yìí náà lọ fáwọn kọ́ padà kú àdà ò lè gbé ọ débi kankan o ìtọ́ ọ̀kà fún ìsìláàmù tó ọ̀kà fún ẹ̀sìn tó pè ní nǹkan kan ó nìkan ló kù tó lè jẹ́ sábàbí tó fi sóríire. So téèyàn bá ti wá kẹsìn fún ọ̀nà dà téèyàn fi là èèyàn nílà ẹ̀rí pé nísìnyí à ń lọ sùn nísìnyí oníkálukú wa àpótí rẹ̀ wá látàárọ̀ kí la fi gbogbo àárọ̀ títí dalẹ̀ ń sè kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ nítorí ní í ṣe pẹ̀lú náà ni pé wo mò ń lówó ká mò ń wọ́jà tí mo fẹ́ rà tà nǹkan kan iná ní gbogbo ń tà fi gbèsè àyè wa sè ìṣẹ́jú mélòó lẹ fi sílẹ̀ fẹ́ sìn ìṣẹ́jú mélòó lẹ fi ronú nípa kú ìṣẹ́jú mélòó lẹ fi rò pé tí kú bá tiẹ̀ dé nìsín kí ni mo ní nínú àkáǹtì bíi ti báńkì kọ́ ọ iṣẹ́ rẹ̀ wo mo ṣe tí mo fi lè rọ́nà lọ gbogbo eléyìí àwọn èèyàn dààmú fún gbogbo wàhálà àjàbà ẹlẹ́lẹ́ ayé yìí náà tá à ń fi bínú ara wa kórìíra ara wa èwo ló ní í ṣe pẹ̀lẹ́sìn tẹ̀síjàmbá jọ ń tajà ń bì ó ti ṣe jẹ́ pọ́dọ̀ tiẹ̀ nìkan náà máa ń wá tálọ́bọ̀ ṣe tiẹ̀ ẹgbọ́rọ̀ aláìsẹ́ wà tààtù wọn bọ̀ ṣe wọn a máa bínú tiẹ̀ tó bá sì jẹ́ pé iṣẹ́ ọwọ́ lẹ̀ máa gbogbo ẹni tí bá ti ń gbéṣẹ́ bọ̀ akọ̀ọ́nù gáràjì ó ti ṣe jápọ̀dọ̀ tiẹ̀ nìkan náà ń gbé wá ara wa ọmọ tí ń kẹ́kọ̀ọ́ wọ́n ṣe ìdánwò èsì ìdánwò jáde fóòlù ti ṣe jẹ́ first ìyànjú náà ni wọn náà gbìyànjú kó sì máa bẹ Allah yóò sọ pé kìí ṣe lásán kìí ṣojú lásán àwọn bàbá rẹ ti gbọpọlọ gbogbo wa níbo lẹ́yìn sùn sí tí wọn fi gbọpọlọ lórí yín gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀rí pé nǹkan lé ayé ọjọ́ àwọn èèyàn lójú gán ọjọ́ wọn lójú gán tẹ́ bá sọ pé ẹ̀ máa wá kọ́ kí o bẹ́ẹ̀ ti ti ma Allah tẹ́ fi máa sin Allah èèyàn mélòó ni ọ tẹ́ bá sọ pé five five hundred naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ah ẹni tí ọba ti wá lè wọnú sẹ́ńtà yìí tó bá dúró lóde kò ní kàn wọ́n ya gbogbo fẹ́ǹsì torí five hundred naira àmì ẹ̀wá kẹ́kọ̀ọ́ tẹ́fì wọ àlìjẹ́nà àrùdó hasamawatu wal fífẹ́ rẹ̀ fífẹ́ sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì wọn eléyìí nǹkan ń wí ńgbà bá tó kú ni <laughs> wọn ò ka ẹ̀sìn kún kankan ayé yìí náà sani sáá eléyìí túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀ a ti pọ́n ilé ayé yìí a ti pọ́n jù a ti pọ́n jù a ti gbé kọjá ayé rẹ̀ wọ́n máa rò wọ́n ńgbà tó bá rí ẹnìkan tó ń wọlé rẹ̀ pé kò tó tiẹ̀ wa padà sẹ́yìn inú ronú rẹ pé kí ni wọ́n máa ń kọ́lé sí ebi ká lè rí ibi forí pamọ́ sí ni kójú ọmọ pa wá kórun ọmọ pa wá kó tutù burúkú ọmọ mu wá ṣebí náà náà kọ́lé sí ṣé ilé tiẹ̀ náà kọ́ sáàbù pópósì tá a torí nílé ni ọ sáàbù ẹ̀ wàá rí i pé gbéraga tó fẹ́ wọrí rẹ̀ yọ wàlẹ̀ owó mọ́tò àwọn ẹni tí ń gbowó wa àwọn gbọ́n ju wa lọ mọ́tò ẹyọ kan wọ́n ní two thousand and twenty model wọ́n ra gbẹ́ imú rẹ̀ ṣóńṣó kọjọ imú àmọ̀tẹ́kùn so ńgbà bá sì tún yá wọ́n tún ní model two thousand and twenty one òun ò fojú yóò fi jọ ẹkùn àmọ̀tẹ́kùn àtẹ́kùn náà fẹ́kùn náà wà ní ọkọ̀ méjèèjì tó wọ́n wá sọ pé mọ́dẹ́lì yìí ó tún dáa ju mọ́dẹ́lì tàkọ́kọ́ lọ wọ́n tẹ̀ tún ti ṣe ó ti ga sókè ju tàkọ́kọ́ lọ ìwọ́n tó wá wà ní mọ́dẹ́lì two twenty àtẹ̀ntọ́ wà ní ti two twenty one n two twenty ọmọ asakọ sí oní two twenty one yóò sùn lọ́la àwọn láàrin fá yóò mọ̀ sakọ síra wọn subhanallah ó lè tẹ ọ́ọ̀nù pé sọ orí bí ọ́ọ̀nù mọ́tò sí ẹ̀kọ́ máa dún kìí ṣe bíi tẹ̀yìn two twenty. tọ́ba ronú dá ronú rẹ̀ padà sẹ́yìn pé à ah, ṣé mọ́tò gbogbo mọ́tò láyé ebí ọmọ láńké ni gbogbo mọ́tò ọmọ láńké ni kí ló kí ni ìyàtọ̀ wọn páànù tí wọ́n gbélé lórí ni. wàhálà wọn rí wa mú ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ẹ́ńjìn kan náà lọ́wọ́ àánú gbogbo ẹ̀ pàápàá àwọn Toyota product yẹn ẹ̀rí pé engine kan náà bọ̀tẹ́lẹ̀ wọ́n kọ́lé sí ọ̀gá ilé eléyìí kúrú ilé eléyìí dẹnu kọlẹ̀ wọn ni sport car so ìwọ ọmọ awówó ọmọ fowó sí ránù tó bá ronú rẹ padà pé ọmọ gbogbo ẹ kí láǹfààní rẹ pé kọ́kàn gbé wá lọ́ọ́ fi ká ní wàhálà rẹ ó dínkù. ansẹ̀d tálọ́mì bá gbé tiẹ̀ jáde èèyàn fẹ́ sọ tiẹ̀ nù ewo làwa gbé lọ́wọ́ yìí taná sọ́bẹ̀ ẹgbẹ́ one cent ó tó àtẹ́lẹwọ́ méjì tí o tún wúwo pàǹpàǹ ee subhanallah torí ẹ máa sì ṣe nítorí rẹ kó jẹ́ ká yọ tàn jẹ àti taná sọ́bẹ̀ àti android àti àwọn samsung àti gbogbo àwọn gbogbo àwọn kíní irọ́ lásán lójú ẹ̀lú ẹ̀lú lọ àfi tó bá fi dáràn so tọ́ba ti mọ kí láǹfààní rẹ̀ lóẹ̀ lóyìn náà kí ni wàhálà so ayé ò ní tàyàn jẹ lọ títí so tá a máa ronú nípa bí pàápàá gbogbo nǹkan ṣe rí ìwọ̀n abala jẹ́ kílẹ̀ ayọ́ tàn wá jẹ so abẹ́ Allah kọ́ dákun kọ́ gbà wá kọ́ là wá kọ́ má ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó máa gbé ilé ayé ìtayọ ayé rẹ̀ abẹ́ kọ́ má ṣe wá lọ́kàn nínú ẹni tí àṣetán tí ọjà lérí ọjà kó sì wá lọ́kàn náà àti ọmọ ẹsẹ̀ dáadáa kó sì wá lọ́kàn náà àti ó jìnnà sí gbogbo àìdá kó wá sí wá lọ́mọ àlùjànnà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam ọjọ́ inú alẹ́ jáde tó ní ọgbà wà lọ́sẹ̀ látàrí bàbá náà bàjẹ́ ìlú àwọn ọmọ ẹ̀kọ́ wa wọ́n sálá bọ̀ sí ìlú wa táwọn ọmọ ẹ̀kọ́ àti ìlú bọ́yá wọn ẹgbẹ́ gbà wọ́n. tó náà pẹ̀lú ìgbẹ́sí ìlú owó láìpẹ́ ìyẹn ni pé lọ́jọ́ júmọ́ wọ́n ń sọ kútúbà lọ́wọ́ ìyẹn á fẹ́ lọ tún àlùwàlá sí i à ń sì ń gbọ́ kútúbà tí wọ́n ń ṣe àwọn kan wá sálámà sí yàn lásìkò yẹn èèyàn dáhùn séèyàn sì ṣe àbí èèyàn sì ṣe ẹ̀ sì ṣe tẹ́ bá ti ń gbọ́ kútúbà ẹ̀ bá àmọ́ ti sínú mọ́ṣáláṣí ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ nàám àmọ́ gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn yìí tẹ́ bá parí kútúbà àbẹ́ bá parí sọ̀látùl jumu'a ẹ̀ dà padà nàám. wọ́n nígbà tí ó tó àsìkò kan nínú àwọn oṣù tó wà ní ọdún Gregorian báńkì táwọn fowó pamọ́ sí wọ́n fi owó kan sínú àkáǹtì àwọn táwọn ọmọ bó ṣe jẹ́ so àwọn sá padà rí i pé èlé tí wọ́n máa ń fún àwọn èèyàn ni bó lèyàn ṣe ṣe pẹ̀lú ẹ̀bọ lọ́wọ́ ẹ̀ ni àwọn olùmọ́ni bí kẹ́ lówó yẹn láti fi gbẹ́ gọ́tà àbí kẹ́ ẹ fi kọ́lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò àbí kẹ́ ẹ fi túnlé ìgbọ̀nsẹ̀ gbogbogbò kẹ́ ẹ fi tún ṣe ládùúgbò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti wàá kàrà ń gidá ilé bùn yàn ó lè jẹ́ mùsùlùmí náà àmọ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní ládàá kankan bẹ́ẹ̀ náà. táwọn gbọ́ tólùmọ̀ kan sọ pé ìmáa mú ọmọ tí ò bá ti dàgbà tọdún méje wá sí mọ́ṣáláṣí kò dáa tó tọmọ bá jọdún márùn kọ́ tá a lè mú wa àbá ní mú wa àkọ́kọ́ kò sí òfin kan nínú ṣẹ̀ríà Islam tó sọ pé dìgbà tọmọ bá tó dàgbà dégbà kan lẹ́ẹ̀ tó lè mú wa sí mọ́ṣáláṣí hadisi kan wá àmọ́ tó ṣe pé àgbékalẹ̀ ìdúró ńlá ni ànábì fọlọ́ sọ pé jẹ́nìbù masajidakum sibiyanakum wa majaninakum ẹ máa gbé àwọn ọmọ wẹ́wẹ́ yín jìnnà sáwọn mọ́ṣáláṣí àtàwọn wèrè àdìsí yẹn mọ̀ owó irọ́ ni ànábì sallallahu alayhi wa sallam ní tó kàn sọ ni kẹ́ ẹ máa fòrò àwọn ọmọ láti máa ṣe sọ̀lá tí í ṣe sọ láti yẹn kẹ́ mú wọn lọ sí mọ́ṣáláṣí tó bá jọ ọkùnrin lọ́dà kí wọ́n ṣe ń lé wọn tó bá jọ obìnrin lọ́dà wọn ò sọ bí tí wọ́n ti ṣe àmọ́ ẹ máa fòró wọn. mímọ́ ọmọ wá sí mọ́ṣáláṣí kò ní í ṣe pẹ̀lú ọdún ó ní í ṣe pẹ̀lú pé tó lè mú ọmọ rẹ tó lè mú mádọ̀ tí òfin ni máa yọ àwọn èèyàn lẹ́nu. torí pé mọ́ṣáláṣí èsè léèrè bí táà ti ń ṣèjọ́sìn fún Allah ẹnìkan fẹ́ sẹ́sìn tọkàntọkàn ọmọ ti ẹni sábàbí tí òfin ní fọkàn sí kí ni tó fẹ́ wá sí mọ́sálásí ọmọ lè pọ́ ọmọ ọdún mẹ́wàá gan kọjá pé mọ́ṣáwèsì tí ó máa da àwọn èèyàn láàmú àbí òye wa torí ẹ kò ní í ṣe pẹ̀lú ọdún kankan ọmọdé bá ti mú wá mọ́sálásí kẹjẹ́ ni tí ó lè kọ̀ǹtró rẹ̀ torí ẹ̀ ni ọ̀rọ̀ ìmáàmù Ahmed ló ti lágbára ń bi pé gbàdá ń sọ pé táwọn àgbàlagbà bá tó sọ́fún ẹjẹ́ àwọn ọmọdé ó tò lẹ́yìn wọn kó tó kàn àwọn obìnrin ìmáàmù ahmed ni rárá ẹjẹ àwọn ọmọdé ọmọ wà láàrin àwọn àgbàlagbà torí tó bá wà láàrin àgbàlagbà bọ́ ọmọ bá fẹ́ ṣe ségesège tó ń mọ̀ pé bàbá mi tó bá ti sálámà tó bá rọ̀ mu so torí ẹ yàtọ̀ sí káfọ àwọn ọmọ alẹ̀ ẹni pé kírun ṣe wọ́n ní ẹni tá à ń là bọ́ àárín àwọn àgbàlagbà gan tẹ bá fọmọ sẹ́gbẹ̀ẹ́ ọmọdé kejì kó tún wà láàrin àgbàlagbà míì ọmọdé kẹta káwá rọmọ tí ò gbọ́rọ̀ eléyìí ìjàbọ̀ sí jẹ́ wọn àlẹ́ ikùn sọ̀rọ̀. bóyá látàrí pé àbáyé jẹ́ ọ̀fẹ́ bọ̀ wọ́n wá ní èèyàn ló kàn lẹ́yìn ó fi bọ́ lọ wá ní tó bá fi lè pé kíní ẹ̀ nǹkan báyìí nǹkan báyìí ṣó wá làjá ní pé. kí ni nǹkan báyìí nǹkan báyìí. ìgbé ah, yìí pé ọmọ yóò mọ kú àbí kò ní. ọmọ tí ò ní kú jàre. tó wọn látàrí pé kò wá ṣe nǹkan ẹ àwọn àdánwò tí wọn sọ yẹn náà Allah ní kí o tẹ mọ la. náà gbàtà àti mọ̀ pé Allah ló mú wa á bọ̀ Allah dùn. ẹni a padà ṣe irú nǹkan báyìí. ọlọ́mọ jẹ a'udhu billahi minash shaitani rajim. mo rò pé ẹgbọ́n bèrè ti ń kéèyàn jẹ́ mùsùlùmí wàá ti lé olóòtú àbí eléégún kan wá tó látàrí pé bàbá òun ti gbẹ́kú eégún rí àwọn bàbá ti rìtáyà wọn á lọ́mọ lọ́kàn ọmọ wa ní mùsùlùmí lòun ìsìláàmù tó wọn gbà bẹ́ẹ̀ wọn á ní tọ́ bọ́ ọba tí wàá lò ní í ṣe o okú palẹ̀ mọ́ torí àrélù àjálù gbogbo ẹ̀ ọ́ máa ṣẹlẹ̀ lóòótọ́. Allahu kádàrá pé àrélù àdàjálù ọ̀n ṣẹlẹ̀ sùn ó sì mọ̀ pé Allahu náà ló mú wa àmọ́ kó lè bá àdáwọ̀ ha pé kéèyàn ti gbádùn kó tún padà wá máa ṣèṣe aláǹgànà lẹ́yìn rẹ̀ kò bá mu kí lèyìn máa ń ṣe láyé tàdánwò ìbáyìn bí ṣírùkù náà bá ń bó wàá lẹni tí islam wọn máa dán yín wò lórí ìmánì yín náà ni sọ gbàgbọ́ lódodo ahasiba nnasu ayé tọrọkù ayé kólo amanna wọ́n hùm láyé fúnanú sẹ́rù yín máa jánu pé ẹgbàgbọ́ ẹgbàgbọ́ láì jẹ́ pé yín ni adán yín wò so ìdí nu dẹ́rì pé láwùjọ Yorùbá yìí àwọn èèyàn gbàgbọ́ lọ títí ìgbàgbọ́ ẹnu kò dénú kò dé kòkó ń kò dé kò àwọn mùnáfìkì lọ pọ̀ jù náà lẹ́sẹ̀ rí pé ń sẹ́sì yóò tún máa ṣẹbọ tó máa tún bá yóò sọ pé kò takora wọn kò sí takora wọn iná àtàlẹ́jẹ́ náà ò sí takora wọn má jẹ́ sí pé náà ni wọ́n fẹ́ wọ̀ ọjà bó ti ṣe jẹ́ wọ́n á jẹ́ sísá àwọn ènìyàn bẹ́ẹ̀ bíi tánu tánu náà wọn náà ń tí wọn ò ní jogún èèyàn ẹgbẹ́ èèyàn àbúrò èèyàn táwọn jẹ́ kèfèrí èèyàn wá lówó téèyàn lè sàsọtẹ́lẹ̀ pé kí wọ́n fún wọn nínú owó èèyàn wọ̀síyà má sì wọ̀síyà fún káfíìrì má sì wọ̀síyà fún káfíìrì dákítọ́ yóò tún gbowó rẹ kò ní tìtorí rẹ di mùsùlùmí. torí àwọn mùsùlùmí ọmọ rẹ jẹ́ wọ́n jẹ́ okun oyó naam maaleykum salaam. Hello. wọ́n ní bàbá tó bá ti dàgbà débi pé kọ̀dọ́ ọmọ màmá tọ́mọ bá dápọ̀ rẹ̀ fún wa láàrin ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún bàbá òtún ní kí ló kó kọ́ rẹ̀ nárí <laughs> ṣé wọ́n lè ṣe sọ́lá bẹ́ẹ̀ ni lópin ìgbà tó pọlọ wọn tí ọba ti dàrú wọ́n ń gbàgbé nù wọ́n ń gbàgbé nù ọpọlọ ti bẹ̀rẹ̀ sí múná lọ gbogbo ìgbà tó pọlọ wọn ọba múná lọ wọ́n ṣe sọ́lá. tó bá ti múná lọ wọn ní ṣe sọláàtì Allahu ò sì ní bí wọn lè nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله